èmi sọ pé kí n sọ fún yín pé ọ̀tá pọ̀ fún ọmọ yìí. iná burúkú ń jó lábẹ́ àsọ̀tẹ̀ sí ìwòkè. ogun ayé bá mi já. I'm disappointed in you. ò ń mi ò bá mi nìkan. mi ò bá ìyàwó ní kọ̀ọ̀kan náà. will you shut but I know you very very well. Àná mi, ó yẹ ká ti wá yọjú sí yín tipẹ́, ọ̀rọ̀ ìyàwó mi náà ni mo wá bá bàbá ẹ̀ sùn. ṣàbí ẹ̀gbá gbòǹgbò àkàlà wo mo lówó mo lówó lọ́wọ́ ó dá mi lójú mo mọ̀ pé mo ní tí ọ̀rẹ́ ẹni tó bá lówó lọ́wọ́ tí ò ná ah, bíi pé nǹkan ṣe kò ráyé wá ni àmọ́ èmi níná lówó mo ní owó lọ́wọ́ ó dẹ̀ dá mi lójú pé mo máa ná títí dọjọ́ ogbó ni. akirika akirika akirika akirika akirika akirika mo wálé mi. ẹni tí ò lówó láyé yìí ayé ìyà ló wà o nítorí kí má bàa jìyà ni mo ṣe yá má jìyà lọ́fà orúkọ ọmọ ló máa ń ro ọmọ ìtorí ẹ̀ ni mo ṣe sọra mi ní dandan lówó owó kọpà tí ọmọ tálákà bá ṣubú ní ọjà aráyé àbò ẹ̀rín rí tí ọmọ olówó bá fi ẹsẹ̀ kan kẹ́rẹ́ ariwo àbùgbèta kí ló fà á nítorí owó ṣe kókó owó ṣe pàtàkì ọmọ ìyá mi ẹni tí ò bá ní owó láyé yìí kò ráyé wá ìyà pọ́nbélé ló máa jẹ kú èmi ti bọ́ ní ìṣẹ́. àní owó kan pa Èdùmàrè fún mi lówó. sí ni ìsọnilọ́jọ̀ ìjókòó mi àti ìmúra mi ti fi hàn pé dandan lówó gẹ́gẹ́ bí orúkọ mi kò ṣe máa ní ẹni tí kò lówó láyé onítọ̀hún ò ráyé wá ẹnu olúwa ò dẹ̀ ní tọrọ láyé àbí ṣé wọ́n gbàdúrà kẹnu ẹ̀ má tọrọ láyé àmọ́ ní tèmi gbogbo nǹkan tí mo fẹ́ lọ lọ́run ti ṣe fún mi ní dáadáa owó wà ọlá wà ìwọ ni kò tẹra mọ́ títí ẹ̀. hello yẹ kò ṣe má nílẹ̀ ń bá sọ̀rọ̀ ṣètò owó kékeré ni ọlọ́run máa ṣe é. torí ká má bá jìyà láṣẹ á má jìyà lọ́fà. ayé o ẹ̀yin tèmi ṣe rí i. Come up, parọ́ money is good. Yeah. Uh, money is good. ó wà essential. Ah. ẹ lówó yìí ẹ lówó yìí òun ló ṣe fi ṣayé ṣe ẹ lóṣì yẹn oṣì kó kéré báyìí kò kò wà okay láti láti join èèyàn láti ṣàyè. ọ̀rẹ́ mi ọ̀rọ̀ ló sọ because uh, money money makes the world go round mm. yeah. so because ẹ eh, ẹ eh, wo tá a bá rí ká máa sọ òṣì ló ló mọ̀ èrè o owó ló ní mo bá ẹ tán we all know that money is good money is power mm. so and speaking of money ọ̀rẹ́ mi ó ṣẹ̀ṣẹ̀ ti ló ọba dé nìyà ó dé sí i olóko gbogbo ẹ ṣe dò èmi àti nílọ́lọ́wọ́ our industry láti tẹ̀lé ẹ because of work but right now o kàn gbé wa wá síbí mi o fẹ́ máa ṣe kó dẹ́ o fẹ́ máa bribe wa pẹ̀lú kó dẹ́ ọ̀rẹ́ mi nǹkan tó gbé bọ̀ láti ìlú òyìnbó yóò ní fún wa ni. èmi bribe yìí mm-hmm. ẹ̀jẹ̀ fọ́ wa. lọ́nà wo. ẹjọ ṣé tí bàárà kan fún gbogbo rẹ ṣé bí ẹ̀yin wà ní. ó ti di dandan kí n kó nǹkan bọ̀ fún yín. àgbà tó dẹ̀ mẹ́nu lọ́rùn. lọ́mọ ẹ̀kọ́ àti mọ̀mọ́dù bá lọ bá òkè. mọ̀mọ́dù á dẹ̀ lọ bá òkè. èmi kò rò pé ká bẹ̀rẹ̀ láti bíbá yín ni. Oh. ṣẹ́ni ẹ̀jẹ̀ sọ̀rọ̀ kan fún mẹ́tẹ̀ẹ̀ta bá ṣe owó ti di gbígbà tó fi super glue rẹ̀ mọ́ láìfò wa. yeah yeah yeah that's true. owó lè fi wálẹ̀ táwọn ọ̀rẹ́ jáde láyé. fún àmì ìkọ̀rẹ́ ọ̀ pé bí a ka bẹ̀rẹ̀ láti bí báyìí nǹkan tí mo ní fún yín ju gbogbo eléyìí lọ. ọ̀rọ̀ rí lì mo ń kó yín lọ sájà ni láti. ẹ. Eh? àwọn ti wà nílẹ̀ tó pé ẹ̀sìn ń dúró de. ni eh. agbára tí mo gbẹ́mú dání kílẹ̀ lẹ́bi ṣe tó bá ti ya aṣọ yín bọ̀ mọ́mi tó ká aṣọ yín dà sí eyín kọ̀ọ̀kan wà nílé ní ah. ìyẹn akọ́fin máa rin slow mo ní. ẹ máa sọ fún àjùmọ̀ nígbà sáyé. kò sí wàhálà rẹ kò ah. kí ló ṣe é ṣe fẹ́ gbogbo ilé bí wọ́n máa ṣe bí wàdúrà kí ni problem yìí. ìwọ bẹ̀rẹ̀ pẹ̀lú fúradì. ṣùgbọ́n adùn kó lè bá a máa kà á bí. yóò lè ka kí ló ń ka wo nǹkan ẹnu wò ní dáàmú jẹ́ kí ní tó. Eh, kí ni gbogbo yẹn ló máa di oníjẹkújẹ bíi tiẹ̀ eh, ṣáà jẹ́ sí ibi tí ó proud. torí ká máa bá jìyà láṣẹ máa jìyà lọ́fọ̀ọ́. too. Mm. November 1st. I should have known day I will never forget. Ọjọ́ tí ìbànújẹ́ borí ọkàn mi. Ọjọ́ tí Dàmọ́lá ọlá mi tá à ń wá Àdùkẹ́ adé mi tó kúkúrú tó jáde láyé. I <sighs> Àdùkẹ́. Kò sí ẹni tí mo ẹ̀dùn pẹ̀lú irú ikú tí ẹ̀gbọ́n mi kú. Bàbá hmm. mi is okay. Ajú àlẹ́ kan máa fi ran ìdílé yìí lọ́wọ́. Ìkíní, ká má rí ogun àkúfà. So stop crying. you? ó mọ aya tó ní ó mọ pé mi ò lẹ́bùn àjíṣà mi ò dẹ̀ lóògùn àjíṣe àdúrà náà lẹ́bùn mi mo kúkú ń gbà mi dẹ̀ ní ìsinmi àti máa gbà. mọ́mi tí wọ́n bá ní ta ni ó dùn ju kútẹ̀gbọ́n rẹ̀ kú èmi ni ó pé kò yẹ kí n wà nílé ìjà ẹ̀yin náà mọ̀ pé ìlú òyìnbó ló yẹ kí n wà but guess what i'm still here ṣe bí kí n náà máa ro àròkọ ni let's stop crying. ọkọ mi. náà. ó mọ̀ pé kí iṣẹ́ bí ẹgbọ́n ẹ náà ó ṣe fi wá ń ikú ni ò jẹ́ kó mú lérí àti má jẹ̀mú ẹ̀ṣẹ̀. lóòótọ́ kòkòrò ikú ni ò jẹ́ gbádùn ọ̀gbìn tí gbọ́. àmọ́ mọ́mí mo ń ṣe ìlérí fún yín lónìí wípé máa di irú máa di ìgbà fún yín. I will make you proud. Mm? I promise. It's ní fẹ́ kún àsùnjákẹ́. Àròkàn ní fẹ́ kún àsùnjákẹ́. Yes, ma. Ṣé kí n máa jẹ tèmi? Má lọ síbi tó fẹ́ máa Honestly, I'll be fine. Níbo ni bọ̀bọ̀ ìwà gbà lọ báyìí? Kò ṣe má ní. Abíwú èèyàn wò lè káàròdò ká sùn kí lára lè fẹ́ mu. Ah, kò ṣe má ní. Kò ṣe má ní. Kò ṣe má ní. Kò ṣe má ní. Lílọ́! for somebody! Nina, no woo! For somebody! Nina, no woo! For somebody! Akirika ń pèrè, orí ẹ̀dẹ̀ mi ò fẹ́. For Akirika ń pèrè, ẹ e ká mọ̀ fúnra wa. Akirika ń pèrè, orí ẹ̀dẹ̀ mi ò fẹ́ ṣe bí mo sọ fún yín pé pàkọ́ gbọ́dọ̀ jàká egungun kan oṣù gbọ́dọ̀ jẹ wówó ṣe bí lọ́kìnní àná mo kì yín nílọ̀ dáadáa wípé òòṣà Akirika òòṣà tí ò ṣe é fojú di ni òòṣà tẹ̀mí ń forí balẹ̀ fún ẹ̀yin aláìmọ̀kànmọ̀kàn ẹ̀yin fẹ́ máa fojú di nǹkan ṣe tí ó pọ̀ nígbà tí mo pè yín ǹjẹ́ ẹ dá mi lóhùn kò ṣe má ní ní he traveled òun ló travel. ó travel ni kò ṣe mọ́ ni lọ ìlú ọba ó sì gbàgbé akíríká àbí ọ̀dà ìyá ń jẹ nǹkan lọ́wọ́ ni tó bá jẹ tó ń jẹ tán ìkànnù yín ni ó tún ná mú ọ̀dà ẹ̀yin nígbà tí kò ṣe mọ́ ni wá déhùn ṣé kò yẹ kẹ́ yọjú sí mi. nígbà ń bò lọ́dọ̀ yín náà ni you don't get ó pè wá fún welcome party pé ká wá jẹ dinner then from the dinner a máa máa bọ̀ lọ́dọ̀ yín so dinner yẹn la wà tí nǹkan ti ṣe òun tàbí ń sá kìràkìtà bó ń bìbà. ṣẹ́gbọ́n tẹ́ ń sọ lẹ́nu bàbá ṣe kórìí ti yín pé ni èmi tẹ̀mí sisi ájò bẹ́ẹ̀ ṣe jẹ́ èèyàn káti ẹ̀wá lèmi ọ̀jọ́ yín lójú kọjá kẹ́yìn bẹ̀rù akirika tó fún yín lówó èmi ránṣẹ́ sí yín pé ká wá yọjú sí mi ẹ̀yin lọ dá tínà lóhùn ẹ̀rí pé ẹ ti wọ wèrè mọ́ tilẹ̀. mo ṣe tínà ní dínà sá ẹ lọ rè jẹun ó jẹ tẹ ẹ lọ rè jẹun gan ló kó bá yín o torí ẹ ti jẹ gbèsè ayé yín tó kù ẹ ti jẹ mú oúnjẹ kò sí mọ́ ni ọ̀wá dà. ibẹ̀ yẹn ló gbà lọ. ẹ mọ ọmọ mọ béèrè lọ́wọ́ yín tẹ́lẹ̀ ni èmi mọ̀ pé mọ́ ni ọ̀gbọ́dọ̀ tó bá jẹ́ pé kò ṣe mọ́ni lọ rèé kú sáàrin ọjà àbí téèyàn bíi mẹ́jọ àbí méje àbí mẹ́wàá bá wà tí wọ́n fojú kan òkú kò ṣe mọ́ni ẹ̀yin kan ò ní débi tẹ́ fi gbẹ lóòró ẹ mọ̀ ṣàtúnpè lákiri ká ni. ẹ ẹ wo ẹ jọ torí Ọlọ́run oh, oh, that is by the way like right now can so sílọ̀nà àbáyọ ọ̀dà náà alẹ̀ jẹ́ kàn ní ìsìn ṣé wọ́n ní á jẹ gbìjìgbìjìgbìjìgbìjìgbì wọ́n mọ̀ kí wọ́n kú ọ̀fọ̀ lágboolé yín àmì ṣe ní. Ah, má kí wọn sà ah. èmi ò èmi ò kí náwó lọkùnà ah. èmi ò rí bẹ́ẹ̀ èmi ò kí náwó lọkùnà eh, eh. nǹkan tó má jẹ́ kí n ṣe mo máa ṣe. torí tí ó tún kóbá èbó tó ń fọn yóò padà kóbá ikú lé ọ kí òun fún èbó ṣé ìtọ́kànnú ọ̀rọ̀ rẹ̀ nu ẹ wo bí kò sí ṣíṣe kò sáì ṣe ẹ sọ fún wọn kí wọn lọ rẹ ra kó sí. kí ló dé tẹ̀ ikú rẹ̀ lórí rẹ̀ yìí. ẹ yọ kúrò sáà ikú ẹtì ẹ̀gbọ́n náà irú ọ̀sà wo lẹ́nu akirika gbìn náà akirika á jẹgbẹjẹgbẹ ẹfilẹ ẹfilẹ ẹyin náà sọ yìí ẹ sọ yìí ẹfilẹ ẹfilẹ. Stop that, stop this rubbish ah. I don't like it. Ah. Ìsọwọ́ tí kú ṣe súnmọ́ ọ lágbára ó ń bọ̀ ọ̀rìn ni. Mo ti sún wọn ẹ̀yìn. Mo ti sún wọn ẹ̀yìn. Àmọ́ ọ̀nà àbáyọ kan rèé. Ẹran ajiyọ̀, òun lálò abẹ̀mí ni ẹ ti mọ tákiri káfẹ́ òsàkiri ká tó ń ṣe wàhálà kí lọ́sàn-án lóru kẹ́yìn lè bàa jẹ́yàn tẹ́yìn wá ń fojú di wèrè ń gbélé yín ẹ̀ mọ́ ni o ẹ̀ mọ́ ni tọ́bẹ̀ lè ju òní sọ́la lọ ó kì í yín kú ọ̀fọ̀ bẹ́ẹ̀ bá ti wá fẹ́ bẹ́ẹ̀ gbéra sọ́ọ́rẹ́ nu mi yìí tí n bá fi góbì fún olè mọ́jà mọ́ tí n bá fi sọ̀rọ̀ fún ọmọ fẹ́ kọ́ gbà bí bẹ́ẹ̀ kọ́ wọ́n sọ jígà lágbo lé yín kí ló lóun ó ṣe mo máa gbọ́ ni mo sọ. ọmọ mi fẹ́ jábọ́ lójú tiẹ̀ àánú rẹ ṣe mí tọ́mi bá jábọ́ lójú rẹ tọ́ ọ bá ya wèrè nílà yín ọ bẹ̀rẹ̀ sí ní bugi jẹ ni. ẹ̀yin wèrè ògìjó ẹ̀yin náà wo inú yín dùn ẹ̀ mọ̀ pé nǹkan tẹ̀yìn rẹ̀ bọ̀ ni nígbà tẹ́ gbọ́ lọ́wọ́ akiri kásẹ̀ wọn sọ fún yín. kúbí fẹ̀mí rẹ̀ mí ni ẹni ẹlẹ́mìí sì ni ẹ ti mọ tá a fi ń ba kirika láàrin òní sọ́la tọ́ ọ bá mú débí ká tètè fẹ̀jẹ̀ rẹ̀ ká fi forí akirika kí nǹkan ó ṣẹlẹ̀ sí ọ ìwọ lọ́kàn ìjọ méjì péré ni sọ ti gbọ́ kò sákìríkà títọ́ fẹ́ gbà lọ́wọ́ rẹ nu odidi èèyàn lálò ó yẹ pàṣẹ fún jà lọ́kùn fẹ́ bá wà nìjọ̀nù sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ̀ rí nǹkan ńjọ́ tó máa dé ọba sógun ńjọ́ náà ni ọmọ ńjọ́ tí ọba dalẹ̀ yóò ti gbàgbé ṣé wọn sọ fún yín ńjọ́ kìíní àná tẹ́ ẹ wá bí àwọn wèrè méjì wọn ń jalu yàngìyàngì bí wèrè pọnmọ. máa sọ̀rọ̀ gan-an mi mi mi mi mi mọ́tẹ́ bá kiri ká pè yọ bá ìyá aláyọ̀ ọmọ tá a bí lọ́jẹ̀ tí ọ̀ságun. ẹ jẹ́ ká mọ̀ fúnra akirika ń péré. Good afternoon. I'm fine. Thank you. Uber ti mo order no fuck me up. So I'm just going down the road. Down the road. Yes. Ah. É, o que? É G. Ah, ah. <laughs> Thank you. Yes, sir. É X. Yes, sir. Olúdẹ́gun Olúdẹ́gun Àjàdẹ́gun olùdẹ́gun àjàdẹ́gun ọlọ́dẹ àjẹkùn ní dẹ́gun kó tó wọ̀lú wá àgbàrá òsì ní dẹ́gun kó tó wọlé ẹni ọmọ alágídí ọ̀rọ̀ kanranran ọ̀là kanranran ó ti ró kanranran ọ̀là kanranran ọ̀rọ̀ kanranran lóde ayé mo fẹ́ kọ́ là kanranran lóde ọ̀run àbíọ̀rọ̀ tó bá já kan ò lè ké làlújá o èyí tí ò bá já nìkan lẹ́ẹ̀mọ gbóhùn rẹ̀ ní kíkan kíkan kíkan tẹ́ bá gbọ́ jùgùjùgùjùgùjùgùjùgùjùgùjùgùjùgùjù ah ọ̀dà ọ̀kankan ọ̀nà lálágé sọ ọ̀yà dàgbà báyìí so. ẹ̀fọ́ kan ti gbé báyìí ẹ̀ jókòó ẹ̀jọ̀ lọ rẹ̀ parí iṣẹ́ tó kù bọ̀ bọ̀. rọra ọ̀la ni rárá mi lè lé kí n má dá ẹ dúró torí mo rí i pé you are all dressed up epo ò fẹ́ jáde àmì ẹ̀ nǹkan tí mo wá rí ẹ fún mo kọjá nǹkan tí mo wá bá ẹ sọ náà the other time lọ pé kó ṣàánú mi lánìyí owó díẹ̀ náà ni mo béèrè kàn wá bíi three hundred thousand naira fún mi mo ti forí mi ṣírò mo ti fojú nǹkan tí mo lè fi gbé kalẹ̀ tó jẹ́ wípé a máa mówó wọlé káwa náà tiẹ̀ kúrò ní à ń tọrọ lénìí à ń gbàwìn lọ́la náà ṣàmọ́ ọmọ mi tó kù sọ́wọ́ mi obìnrin ni ọmọ obìnrin mélòó lórí tó wà ń ta tán lè pè bí mọ́nú tó bá ti di wípé ebi ń pọ ọmọbìnrin jù wọ́n máa rìnrìn kúrin wọ́n á ṣe ṣekúṣe kó má lọ di nǹkan táwọn tí ò nítumọ̀ tó máa máa fowó tán àǹtí mi responsibility mi láti tọ́jú yín nítorí mo mọ ipa ribiri tẹ́ kó lórí pé mo dẹ̀ mo ṣe dàrí mi ò gbàgbé kí mi ò fọ ọmọ ilẹ̀ mo rí kí nǹkan tó ṣẹlẹ̀ sí yìí hmm, àmọ́ bí ìlú ṣe rí ń ṣe ló fà ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe pè mí hmm. mo ti múra yín dání ẹgbà ẹgbà wọn àkànṣe. a ní yóò ṣe ojú mi tiẹ̀ mo dúpẹ́ owó ẹ̀ á máa ròkè wò ó abòdínítọ́ lókun a kì í bọ̀ sàkó lámì lágbára ọlọ́run ọlọ́ẹ̀ kò ní tiri síbi tó wà yìí wàá máa mówó nánú owó ó ti yé mi eléyìí tó ṣe fún mi yìí báyìí ní ìsìn máa wà nǹkan kan gbé kalẹ̀ láti máa fi pawọ́dà ó ṣé mo dúpẹ́ ojú mi tiẹ̀ mo dúpẹ́ mo mọ̀ lóore o ó tèmi eh. ṣé ah, má jẹun. má jẹun òṣèlú má jẹun dá ẹ dúró òṣèlú mo dúpẹ́ èmi fẹ́ dúró jẹun kí n tó máa lọlé. ọlá tá à ń wá mi àdùkẹ́. <laughs> ọkọ mi ṣàlàáfíà ló wà. báwo ni iṣẹ́ àlàáfíà làwa náà wà àlàáfíà ni ọlọ́run wà lójú iṣẹ́ <laughs> àlàáfíà lòun náà wà ó wà lẹ́gbẹ̀ẹ́ mi gan bí àdùkẹ́ jọ ọkọ mi. lórí ọ̀rọ̀ ńkọ ẹ̀ náà ni Láníyì ẹ ṣe mọ̀ pẹ́lẹ́ kejì rẹ ti máa pè ẹ́ láti bá ẹ sọ. o ti fẹ́ gbègbèsè ní Friday yìí <laughs> ok three million. Ah, mm. Ah, mm. ọ̀la tá rárá. owó yẹn kéré wo ọkọ mi bá mi pàjọ ẹ dì ń ṣàmọ pàbúrò ya ẹ ni ń ṣàmọ pàbúrò mi ní ẹ Adúkẹ́ tó bá invest lórí ọ̀nkọ́ ẹ orí yẹn ló máa invest lé ẹ̀ǹkọ́ mi sórí mo fẹ́ kó bẹ́gbẹ́ pé mo fẹ́ kó náà kúrò nínú ipò iṣẹ́ àtòṣí mi ìfẹ́ ṣọ́ra àwọn ọ̀rẹ́ àwọn àwọn ọ̀rẹ́ kọ̀ọ̀kan tó lọ ń bá kò sá fún mi ṣùgbọ́n mo mọ̀ ó dẹ̀ ń tì mí lójú ẹ àwọn èèyàn ò ní sọ létí mi wọn ò ní sọ lójú mi ó mọ ọ̀rọ̀ ẹ̀yìn ló burú jù ẹ ọkọ mi wọn níbi tẹsẹ̀ òde ẹnu rìn kọjá abẹ ìgbà yẹn náà màmá sọ wípé ẹ ṣe bó lẹ́gbọ̀n ẹ tọmọ ẹ wà ní Amẹ́ríkà ẹ ṣó ti pọ̀ jù tẹ́gbọ́n ẹ bá tí ọmọ ẹ̀gbẹ́ tó bá àṣìṣe wàá ṣe fún un five million o ṣé o ṣé o ṣé o ṣé o ṣé ọkọ mi o ṣé Àdùkẹ́ ọmọ àtọ́jú wọn náà lágbára ọlọ́mí ní fojú sunkún ẹ o nǹkan ò ní ṣe ẹ fún mi wọn ò ní fi tẹ́lẹ̀ plane wà bá mi ní Nàìjíríà iṣẹ́ yẹn ò ní pàdé alákòóbá o ò ní bọ́ sọ́wọ́ àṣìta àbọ̀ o o ò dẹ̀ ní pàdílé nìní o ṣe ọkọ mi ẹ ó wà lẹ́gbẹ̀ẹ́ mi bí ok inú ẹ ti dùn jù ó lò fún ọkọ tó lè sọ tó máa gba fóònù ó ní kí sábà òun dúpẹ́ lọ́wọ́ ẹ ó ní kí n kí ẹ friday yàbí ẹ mo mọ̀ pé ó ní account details ẹ sọ̀wọ́ o ṣe ọkọ mi o ṣe ẹdùṣẹ́ ló wà alright alright máa ṣiṣẹ́ lọ alright tó bá ti dédé kó pè wá alright. Ah! Ah! àǹtí mi dídé dídé ládì mi láìkẹ́ o ah! dídé kó jókòó dídé mi ní dẹ́ lóòótọ́ five million ni mi kọ́ ṣoṣo a ní o dìde lánìí máa bínú sí ẹ o máa bínú sí ẹ dìde kó tẹ̀ tó bá mi sọ anything. àǹtí mi ládé kí ló dé tó ń ṣe báyìí. Ah, ọmọ mi ò bá help ẹ ṣé o fẹ́ wá ìrànlọ́wọ́ lọ sí ìlú kejì ni. mo mọ mo mọ <laughs> mo mọ gbọ́dọ̀ dúpẹ́. wo kí lè ní wednesday wednesday friday friday friday di tán mi ní lè sùn kúrò di friday yẹn. <laughs> kí ló dé ní sùn. ah mi ní sùn ọmọ oh, tí màá sọ fún ẹ ìwọ ṣáà utilize owó yẹn dáadáa. ẹ tún sọ ni. wọn ní yìí ni yìí ni kẹ́ni lè ṣe mí. bẹ́ẹ̀ni ṣé tó ń fúnra rẹ bá rí wípé olówó yẹn dáadáa ìwọ kọ́ ló máa béèrè tó tún fi máa support ẹ nígbà mi èmi gan ní nídìí láti béèrè ìgbà tó bá rí tó ń ṣe ẹhẹ tínú ẹ bá dùn fúnra ẹ lọ sọ pé ọ̀nkú mi ẹ tún gbà pé inú mi dùn ó yẹ ẹ tún gba ilé fún bísíǹsì mi sí ẹ. máa jọ ẹ lójú àǹtí mi. fèmi ilẹ̀ ṣé bàbúrò ẹ̀ ń tọ́jú mi. Huh? ṣé mo ń tọ́jú mi n tó máa ṣe ni pé ṣáà owó yẹn. àròkàn ní fẹ́ kún àsùnjà. èmi ni Láníyì fún ní two thousand five hundred naira. àròkàn ní fẹ́ kún. ah ìyá máa jẹ mí o tí mo rò wípé check ni Láníyì gbélé mi lọ́wọ́ èmi ni Láníyì ní kí n gba two thousand five hundred naira kí n lọ́ọ́ máa wá nǹkan kan fi ṣe. Ah, mi ò ẹlẹ́dàá mi ò dẹ̀ dìde ò dẹ̀ dìde kó yọ mí kúrò nínú oko iṣẹ́ èmi ní Ládìyí fún ní two thousand five hundred naira tó gbé envelope lé mi lọ́wọ́ tí mo rò pé chẹ́ẹ̀kì ní Ládìyí fún mi ah ìyà máa jẹ mí o. Oh. ìyá máa jẹ mí o. ẹlẹ́dàá mi ò dé dìde ìṣẹ̀dá mi dìde dìde dìde dìde kò gbèrè níjà èmi èmi mo ro kejì ọmọ ìyọmọ bàbá mi kejì gbà sí ojú pọ́n igun láníyí àwòdì mi bara láníyí fún mi ní two thousand five hundred naira ah. ìkà ikú ikú ẹ ìkà ẹ ikú ìkà ẹ o ikú òdòrò tí àdédé àmọ́ládùkẹ́ mi bá wú àlàyé ṣé ó máa máa wòran kí a máa jẹ mí. Ah. ti sọ fún mi pé kí n má lọ I told you. kẹ́jú ibi tójú kòkòrò èèyàn bá so sí ibẹ̀ ló ti ká kò sí tó ṣokùnkùn fún sí ẹ ó mọ bó ti ṣe dúró sí lánìí nígbà tójú pọ̀ ó mọ orú nǹkan tí ẹgbẹ́ ẹgbẹ́ ṣe nínú gbèsè ayé ẹ̀ ń tó tó sí mi ni kéjìjì tó tọ́ sí mi ní látọ̀dọ̀ ọpẹ́. o ti gbọ́. ẹni máa wá nǹkan tó máa jẹ ṣe pọ̀. ebi ò pa mí ó wá ṣe fífọ ọkọ̀ fún mi sórí owó yìí kéjì wá sá gbogbo pẹ́ mo bá ṣe máa lánìí yìí wọ́n lọ bá mi dá padà fún un. ṣé àti ní kí n má lọ bá wọn oníkìmá ló bá lọ́tọ̀ àmọ́ ṣé bí yorùbá sọ pé ibi tójú kòkòrò ẹni bá sọ sí òun láti ká àbúrò mi ọmọ yọmọ bàbá mi kejì kò sí tó ṣókùn kò sí ẹ ìgbà tójú pọn ẹ̀gbọ́n àwòdì mi bára èmi lánìí tí mo rò pé check owó ńlá kan ló gbélé mi lọ́wọ́. ẹ̀rẹ̀ ọ̀pá mi. ìró ẹkún kó jìnnà sí ilé mi tẹ̀bí tará kí n má ṣe lẹ́nu ẹkún kí n má ṣe lẹ́kẹ̀ òṣè. ó ti yá lọ wàá bá àánú ọlọ́run pàdé ojú rere ọlọ́run àti ti ènìyàn ló máa bá pàdé ó máa rí iṣẹ́ yẹn gbà o bó ti ṣe ń lọ ìmúrun kejì ọlọ́run ti tẹ́lẹ̀ di àṣeyọrí ló máa ṣe pípadà bọ̀ ẹ báyìí ìsayọ̀ ló ń bọ̀ wá fún mi lágbára ọlọ́run tó bá ti wá dọ̀hùn kò pè mí ah, and make me proud. and I'm promising that I'm going to make you proud. Thank you. it's your God. Yeah, but long ní agbára ọlọ́run ṣe máa tẹ̀ lọ́wọ́. àmín o. and i'm gonna surprise you. amen. i'll get you a range spot. amen. màá gbà oúnjẹ ọmọ ni kò dẹ̀ ní koro lẹ́nu mi lágbára ọlọ́run ṣọkọ tètè tètè tètè máa lọ mo fọ́ ọlọ́run sìn tètè. so màá pè é ìtura tèmi tó bá ti ṣe pẹ̀lú wọn àbí bóyá tó bá ti dé rẹ̀ máa ṣàpè yìí ẹ kò tó bá ṣe ni kò lè tètè fún mi ní feedback kí n lè máa yayọ̀ lẹ̀. má <laughs> pè ọkọ mi bye I will best of luck. ìyá àdàmọ́lá wá tilẹ̀kùn. máa lọ kéjì wọn ò lè wọlé jí mi gbé. love you more my darling mo fọlọ́ọ̀ sìn ẹ̀. bye. bye. <laughs> máa lọ ẹ́. ọlọ́run á wà pẹ̀lú ẹ o kò ṣe jẹ́jẹ́ o. ẹlẹ́dàá mi ṣàánú mi o bó ṣe lọ yìí bá mi sin lọ bá mi tẹ́lẹ̀ dé kó dẹ̀ bá mi gbẹnu ẹ̀ báyìí láti sọ̀rọ̀ gbogbo tó ń bá bí báyìí kó máa fún wọn ní èsì tó kó fún wọn lọ́wọ́. àṣegbé kan ò sí ẹ̀wùwà tó tán mo ní ayé lẹ̀san bẹ́ẹ̀ àṣegbé kan ò sí àṣesílẹ̀ làbọ̀ wá bá o. ẹni ṣu ló gbàgbé ẹni kò lè gbàgbé rárá. kí ni gbogbo yẹn irú ìrìn àdáradá wo nìyẹn kọmọlúàbí jáde ní látàárọ̀ lórí wípé èèyàn ń wá iṣẹ́ lọ ó dẹ mẹ́mí mi ò kó sókè tó dẹ mọ́rú má sọ mi pé kí má bínú kẹ́jì mi má sọ tó má sọ fún wa pé kí má bínú ìgbà gan ló ṣẹ̀fẹ́ rí bínú mi o mo pẹ́ pẹ́pẹ́pẹ́ lánàá mi ò rí ẹ pé gbogbo àdúgbò ló mọ̀ pé mo wọ ọmọ mi ò jẹ́ kí n sùn mi ìwẹ̀ bí ilẹ̀ jọ́ mi lè ṣe anything ìta nínú rí yẹn òun ni mo jókòó sí ìgbà tó ní pàrọ̀ mi ò gbẹ́rìn yẹn mọ́ ni mo wọlé tó pé mo jókòó síbi mọ́jú kéjì bó ṣe má má sọ pé kí má bínú o bó ṣe bẹ̀ mí pé kí má bẹ̀ nínú bí mi sí a lórí pé à ń wá iṣẹ́ lọ. ìgbà tí màá ti sọ ọ̀tọ̀ ní márúwá yẹn gbé gbàgbé fóònù síbẹ̀ ṣé mi ò rí fóònù mọ́. ó ṣe máa gbàgbé fóònù sí márúwá ṣe òun ó tó gbé lọ ni kó tó rí pé ìgbà tí mo dé ibi tábìlì tí mo lọ nípàdé Mr. Kazeem ìta ni mo mọ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀. ẹ kí wàá ló tún pàwọ̀ pẹ̀lú ẹ̀ pọ̀. ibi tí mo wá ṣe lọ òun ni mọ́nìjà bẹ̀. so ìgbà tí mo wá rí ṣàbẹ̀wò ìgbẹ́ náà bí mo jọ sí pé ìfọkànbalẹ̀ pé mo máa make sure pé wọ́n bá mi so àwa dúró dúró dúró kí sí ìròdé tó wà tó dé ó ti late gan ìgbà tó ṣáà dé ṣá ni Mr. Kazeem máa ń lọ sọ́dọ̀ ẹ̀ ìgbà tó máa lọ sọ́dọ̀ ẹ̀ wá sọ pé kí n má wọ orí fóònù máa fún mi ṣe pé mi ò fún mi ṣe mo ti bọ̀ mí. ìyẹn ló wá sọ pé kó wá pa mí. máa fún mi láti pè pè ẹ́bùmọ̀t àti ká. lọ́ṣọ́ rẹ̀ ò gan ni o. mo ló pè mí mo ní mi ò rí kọ́ọ̀lù èmi mi ṣé mo wá ń parọ́ ni èmi fúnra mi mo pè ẹgbà tó ó kọ́kọ́ sọ mi pé ẹ̀yìn ẹ̀yìn not reachable ìgbà tó á lọ sọ fún mi pé number switched off. bàbá kì í tẹ̀yìn pé láti sọ fún mi pé mi ò nílò nítorí ilẹ̀ get me lé um, hòtẹ́ẹ̀lì tí mo sùn sí ọmọ mi I got the job. nítorí ẹ̀ ló ṣe wá fẹ́ pa mí sílẹ̀. Um, ṣùgbọ́n kan tún wà ń bẹ̀rẹ̀. Eh, ṣùgbọ́n wo ló tún wà ń bẹ ibo náà ti fún ẹ ṣẹ́. sí mi náà sọ pé òun fẹ́ fẹ́ mi. kí ni gbogbo rádaràda yẹn ṣé kò níyàwó sílé ni eh, eh, wà èmi ò ṣètò ní jọ́dá woman o mi ò mi ò wáyé olórogún láyé mi o mi ì fẹ́ wàhálà fọmọ mi kankan o. ẹ jẹ́ kí tẹ̀ ṣe accept offer obìnrin ni màá wá bí ṣe máa dọ́gbọ́n sí gbogbo ẹ̀. èsì wo ni wọ́n wá fún un ẹ mọ mi tún gbọ́dọ̀ sọ yes mi lè sọ pé no mo ṣáà no problem pé i will think about it. congratulations ṣáà máa pa mi má pè mí lẹ́rìn sókè wá wọlé kó já lọ wọ ìjọ kó já jẹun jẹ oúnjẹ wo ṣé mo sùn ni. mo ní pé ìfẹ́ àníjù owó ní gbòǹgbò ẹ̀ṣẹ̀ nítorí pàṣẹ rẹ̀ tètè kan kí o kọjá lé àárín gbẹ̀rẹ̀ kan kì yọ kó ah, ah, ṣáájú. Ah, ẹ rọra o ẹ rọra o ẹ rọra o wòlíì wòlíì ọmọ tó ń wo ìmọ̀ fọ́ fún o yàtí àgbáni ń gbọ́mọ fọ́ fún o bó ni ó ṣe fíìlì tí n bá fi eléyìí pa wọn tilé. eléyìí ló àbá àdìsẹ́rọ́mọ tẹ́mi ń wò tó pọ́n yìí òǹgàn fọ́fin ìmọ̀ ń yọ ni irọ́ ni. yóò ti tó ẹ̀mí jìtì mo ti ká tó bá ti débi fìlà yóò kàn ganu lẹ̀ ní láti wo débi fìlà. o ti sọ. èmi ò mọ̀ pé iná fọ́ fún ọ. o lọ́rùn. èmi mọ̀ pé fọ́ fún o ti fẹ́ kí n ní o. o ti fọ́ fi pátápátá tẹ́lẹ̀ tó bá débi fìlà ṣe yóò ganu lẹ̀ bí wọ́n ya wọ́n sí mi. ọ̀nà àti ìsàlẹ̀ bẹ́ẹ̀ ti wọ́n wò ẹ́. ẹni sọ wọn máa ní ntẹ̀ iṣẹ́ kòrókòrò o oh, oh, ní ya wèrè kòrókòrò ọlọ́run ó ṣe kòró tiẹ̀ náà kòkòrò kẹ́ yóò ṣe fún ìdálẹ́ ìwọ ló kòkòrò ẹ kò tán yányán ọmọ bú káwọn èèyàn wá fíìlì gáàsì owó ńlá owó nkókó owó nkókó ọ̀gá kí gáàsì ọmọ wọn káwọ ọmọ rere ọlọ́run gbọ́ àníká má lo kerosene. kejì mi ah ah Tinubu you are looking you looking so beautiful I'm so happy for you. Ah, ah, ọ̀gá yìí ń try gan-an ọ̀gá yìí ń try gan-an lẹ́nu gbà ó sì gbà wò. àmọ́ èmi ò tí ì fún ní go ahead omi tí sọ yes. go ahead pẹ̀lú gbogbo tọkùnrin yìí ti ṣe ta lè fojú rí báyìí kò lè yé mi kí ni nǹkan tí ò lè yé mi ń bẹ gangan. this man in question he's a married man yeah and tiba bá lè married man court wedding ló wọn àtìyàwó ẹ̀ ṣe o so tiba bá wà fair fẹ́ kí ló máa jẹ́ èrè mi ẹ ó mọ ìtumọ̀ court wedding mo kúkú mọ ìyàwó ni se lórí gbogbo property ẹ̀. mo mọ ìtumọ̀ court wedding but negative side ẹ̀ làwa ṣì ń sọ̀rọ̀ nípa ẹ̀ báyìí lọ tó lè ṣàdúró nǹkan báyìí láàrin ìgbà tẹ́ fi pàdé yìí definitely ló ti plan for future ó máa ṣe nǹkan tíyàwó òní mú he was going to do something for you. àgbẹ̀ ah, opportunity lele yìí o àdè gbọ́dọ̀ lose ẹ̀. Ah, anything everything tí mo fẹ́ jẹ pẹ̀lú nǹkan tí mo ti rí ìbá everything mo fẹ́ jẹ. ah ah. You are shame mo rákòrò délé olódì àwọn tí ò fẹ́ ń wáyé rárá. Ah, àǹtí kejì àǹtí kejì kí ló ṣẹlẹ̀. kejì mi mo rẹ̀ ní kejì ó ti lóyún. dáhùn ṣé bí wọn mò ń bá sọ̀rọ̀. kejì òun ló ládùúrò gbogbo wàhálà mi bí mo ti ṣe lákàkà wípé bí ṣe ni ò bá là kọ́mọ inú ẹ̀ ti ẹ̀dà eléyìí ló wáá fẹ́ fi san ó dáa kó burú òun kì í ṣọmọdé mọ́ ẹni tí òótọ́ ẹ ti bímọ méjì mẹ́ta nílé ọkọ ẹ jọ̀ọ́ mà ta ló fún yín lóyún ìgbà wo dẹ̀ ni mo fẹ́ mọ̀ wọ́n ìgbà wo náà fẹ́ mọ̀ mí Mọ́mì tó máa ń sọ̀rọ̀ fún mi. Ọ̀gá abiṣẹ́ Married man. Ẹni tí wọ́n fúnra rẹ̀ sọ fún mi wípé ìyàwó alárédè ló ṣe. Kejì mi lè jíjẹ́ orogún. Ijó kìíní àná níjọ́ tó lọ tó jẹ́ péjọ́ kejì ló dé tó olódẹnu kọ ẹ ó ṣe gbá ó ṣàwó ṣe kókó bàbá sàásùn nígbà tí mo bi ẹ́ pé kí ló wá sọ fún ó ní ní ò sọ yes ò sọ no pé o kì í má wọrí o mọ bó ti ṣe máa handle ẹ ọlọ́run á jẹ́ kó bímọ rẹ àdélẹ̀. máa ń mọ̀ mo mọ̀ pé mo ti ṣẹ̀yìn ṣùgbọ́n náà bínú sí mi ní tí ẹ mọ gbígbẹ ṣe ṣẹlẹ̀ ó tún fún mi ní ọkàn fún pé mo fẹ́ mọ̀ tó bá dẹ̀ jẹ́ wípé kí n tẹ̀lé ẹ lọ síbẹ̀ ni ibikíbi tá a bá ti máa bá a ṣùgbọ́n mi ò lọlé ọ̀tọ́ mi lè jẹ́ kíyàn wá bómi bíi ṣàkí o ǹdẹ́nẹ ọlọ́run aṣájẹ́ kí kókó ṣe sórí ọlọ́run níjọ́ kó yọ wá lẹ́sẹ̀ lẹ̀. ǹdẹ́ mo wà òkè mo sì wà òkè mi bínú. ẹ̀tún ìyàwó ilé kí ló máa ń ṣàwọn ọkùnrin báyìí ló máa ń ṣàwọn ọkùnrin báyìí ìwọ tó mọ̀ pé gbéyàwó olórùka ló ṣe. òun mi ń rebi àti wọ̀ báwo ni kò bá ṣe dùn tó ká ní pé mo ní àǹfààní láti mú gbogbo ìlérí mi ṣẹ àmọ́ ó bà ní kò bàjẹ́ Fọlá oníṣẹ́ púpọ̀ láti bá mi ṣe ó fẹ́ kó bá mi gbé ẹrù mi débi tí mo gbé dé. gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí bí àṣàmọ̀ ló rí fún mi kò fi gbogbo ara yé mi kò ṣe bá mi túṣu désàlẹ̀ kòkò. òun ni ká jẹ ẹran pẹ́lẹ́nu àmọ́ òfà ọ̀fun ni ò jẹ́ ìrìn àjò mi àdánìkan lọ ni fọlá bá mi tọ́jú ìyá mi fọlá bá mi tọ́jú ìyá mi fọlá bá mi tọ́jú ìyá mi. Kejì mi, kejì mi, kejì mi. jésù jésù jehova jésù kristi olúwa ọlọ́run alágbára tóbi jùlọ ọba ògo ọba yìí olúwa mo wá síwájú wákàtí ọwọ́ yìí bí ó dárí ẹ̀ṣẹ̀ mi jì olúwa mo ṣe ṣàánú fún mi ẹ ṣàánú fún mi olúwa lórí kejì o lè má jẹ́ kára burú lórí kejì má jẹ́ kára burú lórí kejì o lè má jẹ́ kí n sunkún lórí kejì mi má jẹ́ kí n sunkún lórí kejì o lè bá mi dáàbò bò ẹ dárí ẹ̀ṣẹ̀ jì ẹ dárí ẹ̀ṣẹ̀ jì pẹ́pẹ́ ṣe ìdílé ni olúwa ẹ dárí jì pẹ́pẹ́ ṣe àwọ̀ rẹ̀ náà ni forí jì ẹ forí jì ẹ kó bí láyọ̀ ẹ kó bí láyọ̀ bá mi tọ́jú mọ́ mi ẹ olúwa wá ṣàánú fún bá mi ṣàánú fún láti lórí ẹ má jẹ́ ká sunkún lórí ẹ má jẹ́ ká sunkún lórí ẹ má jẹ́ kó nà sunkún lórí mi olúwa ṣàánú. Àjọkẹ́. ní sínú máma ta kàkà sùn ẹ́ aláboyún ò kì í ta kàkà sùn mo ní fẹ́ kọ́ńfọ́tébù ọmọ náà ò ní jẹ́ kó fẹ́ kọ́ńfọ́tébù mo rúfọ ọmọ lè gbomi parí. mo fẹ́ lọ tọ́lẹ̀tì. báwo ló ṣe ń ṣe ẹ́. ọkọ mi rọra rọra wo rọra ṣe sùúrù ṣe sùúrù ẹ ẹ rọ rọ rọ rọ rọ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ dìde dìde ṣé o ṣe pé bí ti ń tẹ ẹ ah, ó yá. ṣàlùwà má bọ̀ pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́ rọra o. pẹ̀lẹ́ o tún ti fi ẹlẹ àbí. kejì mi. Ah, pẹ̀lú ọkọ mi báwo ló ṣe ń ṣe é gbogbo. mi ò mọ gbogbo ìgbà ń dùn mí lẹ́nu bẹ lọ sí tọ́ílẹ̀tì. ó lọ tọ́ílẹ̀tì o wò ó dàbí ẹni pé táìmù ẹ ti tó ni. Yeah ẹ ó dàbẹ̀ pé táìmù ti tó ni tọ́ílẹ̀tì kọ̀ má lọ tọ́ílẹ̀tì ó yá yá ó yá wọ sípàsì ẹ ṣé o lè wọ ó yá ó yá ó yá ó yá ó yá oṣù ṣàrà rà rà rà pẹ̀lú ọkọ mi rọra pẹ̀lú ọkọ má ṣojo má ṣojo ṣá rọra rọra rọra pẹ̀lú ọkọ mi rọra kò tún sọ fún ẹ o má ṣọ̀lẹ o ní téèyàn bá ti fi bẹ̀rẹ̀ lọ́pọ̀ bí báyìí ni ló máa máa fi bí gbogbo ọmọ ṣàrọra ń bẹ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kejì má ṣọ̀lẹ o má ṣọ̀lẹ o láyọ̀ ló máa sọ agbára náà ìpìlẹ̀ síwájú. torí ká má bà jìyà láṣẹ á má jìyà lọ́fà ànítorí kí n má bàa jìyà mo ṣe á máa jìyà lọ́fà ṣèbí torí kó má bàa jìyà ló ṣe á máa jìyà lọ́fà. Oh my God wọn ò dẹ̀ bínú ah, I'm so excited okay ni èmi náà ti mọ̀ ọ́ pé mo lè forever I know okay why wọ́n sùn yeah I love you too okay All right. okay I should gan ni Eh, ẹ mo rí mo rí I should, ṣé ẹ ṣé gan ni

mo gbọ́ gbogbo nǹkan tí wọ́n sọ tí ẹ̀ nínú ìbọn so kí ni wọ́n ló ṣẹlẹ̀ báyìí. mọ́mí good news ni ọ wọ́n ní àwọn ti explain everything fún ìyàwó wọn fún wọn bímọ síta ìyàwó sọ pé wà á ókè o. ẹ̀hẹ́ kí wàá ní ló máa ṣẹlẹ̀ lẹ́sìn. wọ́n sọ pé àwọn fẹ́ wá wo èèyàn fẹ́ wá kí wọ́n fẹ́ wá ní ti gẹ̀ẹ́dájì ire ni omi ìsọpẹ́yàwó wọn o. ire ire just gbọ́. Ogbagudre sọ fún wa. Your daddy is coming home. Good news at last. Mama mọ mm. At last I'm having rí bàbá so juice that's a good news. <laughs> Èmi kò bá ṣeré jọ ọmọ Mọ́mí, dáàdì rẹ̀ send owó, ó tún send owó ń sìn. So ẹ má worried? My forward it sínú account here as usual. Okay. <laughs> ẹ ṣe mọ mi. a máa retí wọn o. ẹ sà. wọ́n ní wọ́n ti gbà ẹ ẹni wọ́n ní tight ẹni mi tán fún ẹ ẹni wọ́n ní tight jà kí wọ́n máa gbà náà ní jà wọ́n máa gbà náà ní jà lẹ. gbogbo ẹ̀ kó máa lọ ṣe shopping. Sister. Sister, sister, lóde àrè sáfara ẹ̀yin èmi náà kanjú mo sáré wá ra nǹkan bẹ̀ ni ẹ̀yin èmi ni mò ń ṣe gáàsì ni mò ń fìdí gáàsì lọ́nà sàlẹ̀ mẹ́wọ̀n. Ah, ẹ ní sórí burúkú ayé yín ò ní bàjẹ́ ẹ̀yin kọ́lá lórúkọ mi àwọn tèmi a sì mọ̀ pè kòrò ẹ lè pè kọ́lá kòrò ayé yín ò ní bàjẹ́ ẹ̀yin ẹ wo ìfẹ́ ká lórí ọ̀rọ̀ rárá ẹ̀yin mo fẹ́ mọ̀ fi kankan yín fa bọ́ ni. kankan mi fa bọ́ kò yé mi mi mọ̀ kọ́tà ń sọ. ẹ mọ tí mò ń sọ mo fẹ́ fẹ́ inú ológbòbò kan yọ kí nǹkan máa fi kan yọ. iyọ̀ gbogbo ẹ sọ̀rọ̀ straight mo ń kánjú ẹ dá mi lọ́rùn. ẹ̀yin tẹ́ ẹ̀mọ́ méjèèjì yóò lè fún yín àti understand gbàṣù mẹ́wàá ẹ̀yin ìfẹ́ kí apẹ́ lórí ọ̀rọ̀ ìtorí ọmọ Yorùbá ni wá ó yẹ kó ti yé yín ẹ̀yin kódà mo fẹ́ máa sàn yín jẹ ni kí wọ́n sàn yín pa ta. sàn jẹ oníjẹ ni àṣà ṣé wàá ó kẹsàn àṣàbí ah, ti bọ́ ọlọ́mọ ṣe mí lẹ́yẹ ó dà ẹ jẹ́ kí n ṣàlàyé lónìí kíkún kọ́ mọ̀ jẹ́ pé bóyá mo rí gbà mo kàn fẹ́ rí gbà ni ó ti pẹ́ tí mo ti mọ̀ yín inú àdúgbò yìí jẹ́jẹ́ ní fúnra yín lẹ̀ máa ń lọ ẹ sì kọ́ rẹ̀ yín kẹyọ kan tí mo fẹ́ fún pa yín nù mo wá wò pé àà ah, ah, obìnrin ń dá lọ tí ò lọ́rẹ̀ yìí téèyàn bá fẹ́ rú ẹni bẹ́ẹ̀ sílé ọ̀rẹ́ ò ní sí lọ́kàn pé ọjọ́ tọkọ bá búròkì o kó ń lé ọkọ rẹ o kó lọ sọ́dọ̀ ẹlòmíì wọn pe you are the best person for me to choose so I have to choose wisely I choose you mo wá sọmọ kọ́rẹ́jì pé kí n wá bá yín àmọ́ yín wà bódínẹ́sì kò pẹ́ sígbà ńlẹ̀ nìkan fún yín lóyún oṣù méjì gbáko mo fi sunkún lé pé ah somebody else has take my place somebody else has take my place kò pẹ́ sígbà mo wá sọmọ kọ́rẹ́jì ní pé lẹ́yìn tẹ́ bá bímọ tán nǹkan gidi sì lè come out of it mo fura pé ẹ bímọ ìgbà tọ́mọ ti ń lo oṣù mẹ́ta oṣù mẹ́rin ẹ tún ti ń gbọ́mọ fún mọ̀mọ́ ńlé ẹ ti bẹ̀rẹ̀ sí ní yànjú káàkiri tó tó wá di pẹ́ lómi. ẹ jẹ́ náà yànjú olóṣó ló ń pè bẹ́ẹ̀ bí. rárá o àti kẹlòmíì tó fọ yín lẹ́nu kan tó tó lóyún ẹlẹ́ẹ̀kejì bí ìgbà tó yẹ kí wọ́n fẹ́ snatch yín away from me lọ mọ́ ọ̀ pé kí n tètè pa kẹsẹ̀ ẹlẹ́ẹ̀kejì fún mi. lẹ́ẹ̀kan yẹn kí ẹ ti kórúkọ yín lẹ́ẹ̀kan. kọ́lá kòrò. kòrónà ìwé ẹ̀ ti dàrú. àbọ̀kọ̀lẹ̀ ilé ìfẹ́ lọ ni sọ́hun wáyìn mi àgọ́ tèmi ni ó dẹ́ díẹ̀ gbẹ̀yìn gbogbo gítẹ́lẹ́gẹ̀dẹ̀ mi bá fọwọ́ sọ báyìí máa ń dùn ni whatever I touch turn to gold láìpù tèmi no stress ni àgàtì bìtìbìtì lè dìrì nù láì no stress. ìkànnì àwọn ọmọ ní ní ìsọ̀rọ̀ ìkànnì àwọn ọmọ ní ní ìsọ̀rọ̀ ọmọ ní ìwé ẹ̀yìn wọ́n ti kọ́ni sáyẹn ló ń lò ìkànnì àwọn ọmọ ní ìsọ̀rọ̀ láì no stress. èmi anywhere you go I go follow you. ẹ̀wùwà ayé. àṣegbé kan ò sí. ìfẹ́ kí ló ṣe é. àṣesílẹ̀ ìfẹ́ kí ló ṣe é kí ló ṣe é ọkọ mi kí ló ṣe é náà kí ló ṣe é ha irú kí lélẹ̀ kí ló ṣe é náà ha ọkọ mi wojú mi wojú mi wojú mi ló wojú mi kí ló ṣe é ha yẹ ha ha ṣe ọkọ mi ọkọ mi irú ọkọ wo lè lè rí ẹ ẹlẹ́dàá mi ọkọ mi ní sùúrù irú ọkọ wo lè lè irú kílẹ̀ lè olówó ẹlẹ́dàá ah, ọmọ fẹ́ gbé ah, ìfẹ́ wo mi wà bí ọkọ mi ojú mi ojú mi ah, bàbá ṣe rí látìgbà tí mo ti pé ogún ọdún twenty years ni mo ti máa ń lálàá pé mo máa ń bóbìnrin ṣàṣepọ̀ lójú oorun tí bá ti wá ń ṣe kinní ó máa ń ó jẹ́ nǹkan tó máa ń dùn mọ́ mi nú nítorí pé ìgbà mi ó lè jẹ́ ẹni tí mo nífẹ̀ẹ́ sí ni mo máa ń sábà ń bá pàdé lójú oorun tí bá ti wá jí mo máa ń bá nǹkan ọmọkùnrin lára mi ìgbà tí mo wá ṣàlàyé fún àwọn ọ̀rẹ́ mi náà wá ń jẹ́ kí n mọ̀ wípé téèyàn bá ń sùn tó ń lálàkùn ń bóbìnrin sùn pé kì í ṣe nǹkan tí ó dáa so ìkan náà ọ̀rẹ́ mi ló wá júwe yín fún mi pé tí bá ti débí kí n ṣàlàyé ọ̀rọ̀ mi fún yín ó ṣeé ṣe kọ́rọ̀ mi lójútùú. dákun mọ̀ mi ìyá tó bí ọlọ́mọ ń kọ́. wà. ìyá rẹ̀ ń bẹ. bẹ́ẹ̀ni. àbòkí ọkọ oríire bàbá tó bí ọ náà ń kọ́. àwọn náà wà ó ti pẹ́ tí mo ti rí wọn. torí ire ń bẹ níwájú rẹ àmọ́ bí náà bá ṣẹ́ níwájú ọmọdé ìtàkùn àsìmọ́ gbàgbàlagbàdè lẹ́yìn ó ní iṣẹ́ tí wọ́n ṣe sí ọ wọn ò fẹ́ kó débi tó rè rẹ wà ní o wọn ò fẹ́ kó débi tó rè rẹ wà ní ọwọ́ ọ̀tún rẹ dà ọwọ́ ọ̀tún rẹ dà tó lé léyìí òní ògúndógúndó ògúndógúndó ògúndógúndó mo ti bá àwọn jẹ yín àrò ló ṣe bẹ́ẹ̀ tiẹ̀ tí mo kọ́kọ́ bù jẹ níbẹ̀ ìgbà àdáná fi gbọ́ mi fún mi eégún lẹ́ńbẹ́ lápọ̀ tó àwọn abòrìṣà lẹ́ńbẹ́ lápò sí wọ́n pa kiri bó tó ṣe tí àwọn fẹ́ jẹ́ ìjọba ìkúnnukú ayé ẹgbẹ́ ẹbọ bá dékọ̀lé ọ̀run ẹ̀sìn tó tẹ́gbẹ́ sí rẹ̀ bọ̀. pàdé pàdé ah, dákun ẹ̀sìn wo ló ṣe. mùsùlùmí ni mí. mùsùlùmí ni ọ. ayé ṣètò wa jìnnà sélédùmarè tó dá ọ ó jìnnà sọlọ́wọ́n bá nìyá ṣe ń jẹ ọ. wọ́n bí ọ yẹ kọ́ ọmọ lọ́wọ́jú káwọn ìwọ́n ọmọ ọ̀rọ̀ tẹ̀lé ọ lẹ́yìn ni kó o tó jí láàárọ̀ kùtùkùtù kérò ti wà nínú ọgbà rẹ bìbà kọ́ ọmọ fúntẹ́rú tọ ọmọ lóúnjẹ orí àpèsè ló gbé wálé ayé àmọ́ níṣẹ́ ló jìnnà sẹ́lẹ̀dá rẹ sórí tí n bá ní kó o méwúrẹ́ wá mo fẹ́ fi bọ́ fálásán ni tí bá sì sọ pé kọ́ má gbùtàn gbọ̀lọ̀jọ̀ wá mo kàn fẹ́ fi bọ́mọ lẹ̀ ni àmẹ́mi ò ní ṣe bẹ́ẹ̀ torí mi lúgbúlúgbú ojú ọlọ gbogbo ayé lọ́mọ̀ pé bí ọba kùdé gangan bẹ lògùn tèmi ti bẹ̀rẹ̀ so ti gbọ́ lọ́ọ̀rẹ́ra tẹ̀sùbà kó o sì lọ sí mọ́sálásí tó bá súnmọ́ àdúgbò yín dáadáa kọ́ra gé kó kó síbẹ̀ kí wọ́n máa fi kírun níwọ̀n ìgbà tó bá ti ń bomi sínú àgéhùn tó fi ń belédùn tó máre ọ̀rọ̀ ni ó sì mọ ẹja sáyọ̀ ó ṣiṣẹ́ o ó ṣiṣẹ́ o èrò ọmọ wọn ti rí ti rẹ̀rẹ̀ tẹ̀lé ọ lẹ́yìn ni sọ ti gbọ́ má lọ rè ságùn bá ọba kú òní àyín má lọ sílé olóògùn kankan mọ́ lọ́ọ̀rẹ́ rà tẹ̀sùbà kó fi kọ́nu yàrá rẹ kẹjọ kó sì wà lápò rẹ kọ́ mọ́ mú kí tó ti gbọ́ bàbá ṣẹṣẹ kí wọ́n kọ́ máa bá wọn forí kalẹ̀ bàbá ń kírun wo bí gbogbo nǹkan sí yọ dẹrùn fún ọ èmi mọ sọ bẹ́ẹ̀ àmọ́ tó o bá kúrò ní àyín tó tún gbalé oníṣègùn kan lọ ọ ń pọnmi sínú apẹ̀rẹ̀ ní ọmọdé yìí tó ti gbọ́ lọ́ọ̀rẹ́ rà gí àlùwà láti tẹ̀sí bí kò ti súnmọ́ àwọn mùsùlùmí dáadáa ibi tí sẹ̀dá rẹ̀ forí lẹ́nu tó ti gbọ́ kókó làárọ̀ bá di tí ó dáadáa fún ọ. Baba, baba. Baba, baba wàhálà ti ṣẹlẹ̀ o. wàhálà ti ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni wàhálà ti ṣẹlẹ̀. kí ló tó dé. irú kí ni gbogbo èlé irú kí ni gbogbo wàhálà yìí kí ló dé tí gbogbo ẹ̀ lé tó yìí. àwa mẹ́ta la wá sọ̀rọ̀ yín tẹ̀ ṣáájú fún ẹyọ kan fòṣán lẹ̀ wọ́n lọ. àwa méjèèjì tó kù àti dọ́dọ̀ yín ẹ ti gbogbo nǹkan tó yẹ ká ṣe là ń ṣe so kí ló wá tún kù níwùsì mi láàárọ̀ yìí sí pé dandan lowó náà tún fòṣán lẹ̀ wọ́n lọ. dandan ló bá wa lọ sí mo sọ fún yín jọ́kìnní àná nígbà tẹ́ wá ń bá mi kojú owó ń pọn yín ẹ̀fẹ́ lówó mo sọ fún yín pé mo dájú ni mo ti lọ fi yín sáwó inú àjàlẹ̀ sí ni mo ti lọ rẹ bá yín ṣètùtù rẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹnìkan bá kú ẹnìkan gbọdọ̀ sunkún ẹnìkan ó ti dúró lẹ̀lẹ̀. kí ló rọ ó ní mò ń wò yìí kí lẹ wò ikú ni ikú lórí ta ni fún kí ni fún kí ni èké ṣé oògùn kan tó jẹ́ kí ṣe mi ò tí ì ṣe ni. ẹni rẹ pa mí. ṣé mi tí mo sọ pé mo rí kú lórí rẹ ọ̀gbọ́n kan tí mo rí. fún kí ni. fún kí ni sọ rí kú tó pọ̀ rẹ̀ rẹ̀ ń kò sí tó kàn mí pẹ̀lú nù torí pé kí ni awo ọ̀gbọ́dọ̀ sunkún awo ẹ ti mọ̀ tẹ́lẹ̀ tọ́dọ̀ tí a ní kó jẹ́ mójútó bíbẹ̀ kọ́ ikú tó pẹ́lẹ́ díẹ̀ yọ padà tún pẹ́lẹ́ wúrẹ́ o. pẹ̀lú gbogbo nǹkan tó jẹ́ kí n ṣe ṣé gbogbo nǹkan tó jẹ́ kí n ṣe kọ́ ni mo ṣe àbí kí nìkan tẹ̀ sọ. kí ló ṣe ọmọbìnrin tí wọ́n gbẹ̀mí rẹ̀ ń dọ̀kì ní àná tàbí ṣe ètùtù akíríká fún ọ. ọ̀rá yé gbé bẹ́ẹ̀ sì ni kò sí lójú ọ̀run wọ̀. ẹ kí n bolo wá wa. ó ń kiri kiri. òyìnbó ló kàn mí pẹ̀lú nítorí kiri. ọ̀sọ̀mọ lọ́mọ da kiri ká ọ̀wá sọ fẹ́mi pé kúkí lọ́kàn wọ̀ ṣé wọ́n mọ̀ pé tí ọ̀ma níbi kan jókòó sí ètùtù rẹ̀ ò tí ì gbànú. ẹ á how is that my problem? ṣé kò tó jẹ́ kí fún wa kiri ká ọwọ́ àbí kílẹ̀ pé kíní yẹn kọ́nà ni mo fún yẹn ni. nǹkan tó yẹ kó fún ló fún un wọ́n bí tọ́wọ́ bá fẹ́ kí tọkọdí kọ́ jáde olórí tètè wá bó ṣe pọn mọ̀lẹ́bí àwọn ọmọ tó lò ìyá àti bàbá rẹ̀ kán méjèèjì ọ̀fẹ́ nu wọn tó fi súre fún ọ lẹ́yìn ìgbà tó bá ṣàlàyé ìbúdó orúkọ ọmọ wọn tán kán ṣèwúre fún ọ táwọn bẹ́ẹ̀ lè ṣe torí kú tí wọ́n ó ní ó burú dunu gbogbo àwọn tó ti ń kú ikú òkòkò fẹ́ràn rẹ yílẹ̀ yọ̀ọ́fẹ́ nu rẹ gbolẹ̀ nídìí pé ẹ̀jẹ̀ jáde lẹ́nu rẹ kó tó gbẹ̀mí rẹ. ọ̀rọ̀ tẹ́ ń sọ lẹ́nu ok instruction tẹ́ ń fún mi ẹnu kíní yẹn ló ti pẹ́ kí lẹ́ korúkọ ẹ̀. akirikálẹ̀ ni. òun náà ló ní kẹ́ mi ní instruction yìí. akirikálẹ̀ sọ bẹ́ẹ̀ kì mi. ìkànnì ìkànnì is actually frustrated torí ẹ pé nǹkan gidi rí nínú kẹ rí kú lórí Ojo. tó òjò tó ikú tó rọ̀ dẹ̀dẹ̀ yín lẹ máa rí òrìṣà tó fẹ́ jábọ̀ èyí lẹ máa rí. ọmọ bàbàràgbà tó ń làágùn akọ ẹkún ló ń sun. èmi ò mọ èmi ló mọ ohun tó ń pa ń gbè. yes. lẹ́nu rẹ lẹ́nu rẹ. ẹ bá kiri ká sọ̀rọ̀ ẹ bá kiri ká sọ̀rọ̀. ọ̀dà wọ́n wàá bá débi pé bó ṣe ń lọ yìí tí má jẹ́ kí n sọ̀rọ̀ burúkú jáde o. má má yìí tí i'm serious. èmi. mo ti wá frustrated already ṣebí kúrò àlọ́ àgbẹ̀yìn mi máa kúkú yìí tí lẹ́mi bá pa yín ìdẹ̀nà kiri máa pa mí àjọ máa pàdé níbodè. sọtọ yes. èmi lúbúlúbú ojú ọlọmọ ni. òun lúbúlúbú kí ni. tí bá kún fún ọ tó bá ní òkun náà. kí ló ló tó bá ṣépè mi mọ sálógun tó bá ní ọjẹ. mo rò pé ìyá wèrè pẹ̀lú kan tẹ̀gún alẹ́ bò fún tẹ̀gún. wọ́n ṣépè fún ọ ni. wọ́n ṣépè fún ẹ̀yin náà. wọ́n eh. ṣépè fún yín sá tí ma sọ ọ́ dígbò. màá màá fún yín lẹ́yìn mo rò pé ìsìn ah. frustrated o frustrated gbàgbórí agirika burú. Ah, mọ́mí rẹ̀ mi wà yóò wá pọ̀ jù báyìí. ṣé ní tí jáde ìwé máa wá sí ìgbà ó tiẹ̀ tó bẹ́ẹ̀ pẹ̀lú ń dán yìí kó ṣe títí títí àbáyà yìí gan sẹ́ẹ̀. <laughs> Ah, ah. ó ti ẹ̀ need ah you need to you need to gbogbo ọ̀tọ́ ti sọ ọ̀tọ́ ti sọ sọ sọ sọ sọ wọ́n sọ lójú wa wọ́n sọ lẹ́yìn wa ojú ti tì wọ́n báyìí sí ah olúwa ṣeun in fact mọ́mí gangan báyìí lọ́lọ́pẹ́. àbí i'm just so happy for her. i'm, I'm so happy i'm so happy. tí mo pé mo ò dùn bí wọn ṣe ní ìtẹ̀lẹ̀ so i'm so glad pé it's coming down to them. Ah, olúwa ṣeun. I can't even wait to see him. I can't wait to meet him. Pẹ̀lú gbogbo ọlọ́dẹ tọ́lẹ̀ ti ṣe fún wa nínú ilé yìí. I can't wait. Ire. Màrí bàbá ọmọ mi. Àwa lọlọ́pẹ́. Ẹ̀wọ̀ ẹ̀yin méjèèjì. Ẹni tó ń bá sọ̀rọ̀ ẹ̀, tó ń bá ṣàbòsí àbí pèké ẹ̀, kò lè ní láàrí. Hmm. Kí ló ṣe ẹ́kẹ́jì yẹn rìn yẹn ló ń jábọ̀ yìí? Ṣé bẹ́ẹ̀ fi sétí ẹ̀? Yóò ń ṣọmọ mi lóúnjọ́ létí ẹ̀. <laughs> Ah yóò yé orí kó múra lẹ́dẹ̀ bàbá òun èmi lọ́lọ́pẹ́ inú mi kàn fi ẹ̀dùn gbogbo àbòsí wọn gbogbo èké wọn gbogbo ẹ̀ pátápátá lénìí mo mọ̀ pé ẹnu wọn ọlọ́run á bá mi fi sípà gbòó máa bá mi fi so kò sí problem. ohun tún mo rí àlá àti owó kan rẹpẹtẹ sí tó tún forward sí àkáǹtì mi kí la tún fẹ́ fi yẹn rà. mi ló tún ṣe bẹbẹ o <laughs> mo kàn rí àlá tí mo wá kó pé kí ló tún ṣẹlẹ̀ owó kí ni ó ṣe ní kí ṣáà fi sọ̀tà ara mi out iná wá ní kí n fọwọ́ dẹ̀ sí pé kí máa bá mi dá ogun ẹ̀jọ́ I was shocked I couldn't believe it. owó yẹn pọ̀ jù. wọn kọ́ tèmi rò ní wípé bí ó fẹ́ fi fojú mọ́ra pé tóun bá dé o kí n má ba kanra mọ́ àbẹ́ níta dọ́tun náà o. èmi ah. kanra mọ́ bàbá ire <laughs> ah. Hey wípò tiẹ̀ ń bọ̀ lásán pé gbogbo ayé tiẹ̀ máa rí ìyẹn ti yó mi ó ti ju oúnjẹ lọ mi ò bínú mọ́ bínú kẹ̀. ó tẹ̀ try ó gbìyànjú gan-an so mú mi fẹ́ lọ sí ọ̀dọ̀ bọ̀bọ̀ electrician yẹn tó kó wá bá wa wo AC. Hmm. tó bá tẹ̀ wá jẹ́ pàná àbí jẹta ló ti sọ wípé lẹ́ni ló máa wà ṣé bá ti máa ní kó wá sáré bá wa ṣe. so tí bá ti yọjú sí electrician yẹn máa fi lọ sí ọjà wọn kọ́ ra nǹkan test rẹpẹtẹ bẹ́ẹ̀ yẹn ni ṣé bá lóríṣiríṣi nǹkan kitchen ta lè ṣe fún. ah, she need nǹkan sí let me look after you. àwọn ah, ò ní ìdí nǹkan kan mọ́ gbogbo ilé ló kún o. wọ́n kàmítọ́jú rẹ̀ má jalè kan náà ah. tí mo wà bẹ́ẹ̀. àbí kí n máa gbé nǹkan mi dání. gbẹ ah, má dààmú ọmọ mi lọ ọmọ mi ọmọ mi lọ. mọ́mí ó yá jẹ́ ká lọ múra. kí ló dé bó ṣe máa bẹ́ẹ̀ mi rè o. ẹ gbọ́dọ̀ múra jù báyìí lọ. kí ló dé ṣé mi nìyàwó ẹ̀ débi yá ìyàwó lè má pẹ́ máa gbọ́ wọn. ire mọ́mí ìjọ yín náà. yéé ta ló wà níbí o ara ń ta mí o ara ń ta mí o ara ń ta mí kò sí nǹkan mọ́mí kejì mi ńkọ́ mọ́mí kejì mi àbí bàbá kejì mi any of them ẹni tó bá jẹ́ ara ń ta mí o ara ń ta mí o mo mọ tí mo sọ o mo mọ tí mo sọ mi ò bá tẹ́lẹ̀ wá o bí o bá tẹ́lẹ̀ wá òótọ́ ọ̀rọ̀ ni mo fẹ́ sọ ẹ kí n sọ ẹ kí n sọ kára mi fúyẹ́ ẹ jẹ́ kí n sọ kára mi fúyẹ́ ẹ jẹ́ kí mọ̀ ṣe wáyé nǹkan ṣe mi o ah, ara ta mi ara ta mi ara ń ja mi jẹ nǹkan ṣẹ́ mi nǹkan ṣẹ́ mi mọ́mí kejì mi nǹkan mọ́mí kejì mi nǹkan ṣẹ́rí bí mo ṣe wáyé bí mo ṣe wáyé ọmọ onílé ọ̀nà náà lèmi o ọmọ onílé ọ̀nà náà ni ọmọ olówó ọmọ olówó gidi ni mí bí mo ṣe wáyé i'm telling you mo gbọ́ nínú tọ̀ mo gbọ́ nínú tọ̀ báwọn òbí mi olówó gidi ni wọ́n olówó gidi ni wọ́n àmọ́ gbà fi dàgbà kò sí nǹkan kan mọ́ kò sí wọn àní mọ́mì kejì mi gọ́gọ́gọ́gọ́ àwọn ọ̀dà àwọn ni mo fẹ́ rí mọ́mì ṣẹ́yìn rè á ẹ̀ ní dààmú ẹ̀yin ni mo wá rí o nǹkan ṣe mí nǹkan ṣe mo dẹ̀ ní láti bá yín sọ̀rọ̀ mo fẹ́ bá yín òótọ́ ọ̀rọ̀ ni mo fẹ́ bá yín sọ o a kò ní ìdìkan mọ̀ èmi sẹ́ni bí mo ṣe wà yìí mo mọ̀ kejì mi mo mọ̀ kejì mi dáadáa èèyàn èèyàn a èèyàn mi ni sẹ́ni nígbà tí mo dàgbà mo gbọ́ nínú tán mo gbọ́ nínú tán ẹ̀rá ara ta mi gidi ara ni mi báyìí àmọ́ n bọ́dọ̀ sọ̀rọ̀ ni mo fẹ́ sọ yìí mo gbọ́ ní àwọn òbí mi ọmọ onílé ọlọ́lọ́ ìwọ̀n wọ́n ní burúkú owó wọ́n ní owó mo gbọ́ wọ́n ní owó ara ta mi o ara ta mi o àmọ́ mo ń gbà mo tún gbọ́ pé wọ́n pa wọn ni wọ́n pa àwọn òbí mi wọ́n pa wọn ni so ìgbà tẹ́lẹ̀ máa fi dàgbà èmi àtàwọn ẹ̀gbọ́n mi àbá àkọ́kọ́ mọ́ ìyá jẹ pọ́nọpọ́nọ etí wa ara ta mi ẹ jẹ́ kí n sọ̀rọ̀ mo ti rí wọn màá bá wọn sọ ara bẹ̀rẹ̀ sí ta mi ara ta mi mi ò gẹ̀ẹ́sì ara mi mo ṣe yà mo ṣe yàwó tó jẹ́ pé bad luck ni bad luck. kọ́tọ́ ní ilé sẹ́lẹ̀ ní pé eh, mẹ́ta ni wá mẹ́ta ni wá tajọ́ ń kóra wa ìyá jẹ pọ̀nàpọ̀nà etí wa abadogun ṣe o. ẹ má lọ ẹ má lọ jẹ́ kí n ṣàlàyé fún yín adogun ṣe aṣogun owó ni aṣogun owó ni ogun owó láṣẹ ṣẹ́wárí bá ṣe wáyé tába ti fẹ́ rìn ní oògùn wa a máa lọ wá obìnrin kan obìnrin kiri kan lákiri ká máa ń gbà lọ́wọ́ wa obìnrin yẹn tó bá ti gbà lọ́wọ́ wa báyìí gbogbo wa máa bá sùn ẹni tó bá ti kọ́ ó máa bá sùn ló máa fi dolówó. so nígbà tó yá tó tó táìmù tó jẹ́ pé èmi máa lọ ti dandan ní láwọn tó kù ti lọ kéjì ni mo pàdé o kéjì ni mo lò mo bá lò tán ikú òyẹ lórí mi mo bá padà lọ sọ́dọ̀ babaláwo yẹn ara ń ta mi máa ìkọra ni mo fi lọ́dọ̀ wọn mo ní kí ló ṣẹlẹ̀ táyé sì ń lẹ́yìn fún mi láì jẹ́ kí n ní sinmi wọ́n ní kẹ́jì sí mo lò wọ́n ní kò ráyé pé kò rọrùn wọ̀ wọ́n ní kí n tèmi ṣebí mo ti lọ bó ṣe jẹ́ kí n lò mo ti jẹ́ bó ṣe jẹ́ kí n ṣe ẹ̀jẹ̀ kọ́ lọ́gbà bó ṣe jẹ́ kí n gbà bàbá yẹn máa sọ pé òun lè mo fún ọkọ̀ kù lẹ́nu lọ́jọ́ náà káwé wọ́n bá ní kí wá bá yìí ní kí bá ti bá ìtẹ́ bá ti ṣàdúrà fún mi ayé lórí mi. bàbá bàbá mo sún mọ́ ìsún sẹ́yìn o ṣé lẹ́yìn ò gbádùn ni kéjì ọmọ tèmi kò sí wọn tó ṣe kéjì tèmi kéjì kéjì tó bá ta láìpẹ́ yìí tó sì gbọ́mọ ẹ̀ sílẹ̀ ó ní àdúgbò lòun gbé máa mú òbí ẹ̀ ní ẹjọ́ lọ fún wọn wípé ó ti fẹ́ sí. ṣé ní ẹ̀yin ẹ ṣàdúrà fún mi kí kúyẹ lórí mi mo ti lo kéjì mo ti lò ó. Ah, ó burú o ó burú o àwọn tó ń sẹ́yìn wọn ò lérò pé wọ́n padà o òkú ayé lásán tí kàn rìn lórí ẹ̀pẹ̀lẹ́gbẹ́ wá bá mi so smart that I'm. ó ṣe sọ ìwé òyìnbó olórí burúkú tó sọ gbá kan ọgbẹ́ tó wà lẹ́nu yẹn. but I'm explaining to him. ẹ ẹ ẹ wò sá ṣe rí ọ̀rọ̀ rí bó ṣe rí gbá ká máa gbé odindi èèyàn la gbé wọ́n wà òkè ń sọ̀rọ̀ everything wọ́n òkè kò sí kankan tó ṣe kò sí. Ah, ẹ ti jàmọ̀lá òrò wọ́n sì ti lògbẹ́ ẹ̀yin méjèèjì bí wọn bá lògbẹ́ ẹ̀yin ni wọ́n máa sọ̀rọ̀ ẹ̀ máa gbómi lẹ́nu sẹ́ẹ̀rí irúlá oríta òfìfo ni ìkàràgbá oríta náà òfìfo ni ẹ wọ́n rí sẹ́ẹ̀rọ̀ pọ̀lọpọ̀ obìnrin tẹ́ ẹ bá rí wọn tí wọ́n bá ró dẹ́dẹ́ tí wọ́n kàn dúdú ọ̀pọ̀ òyìnbó kan fi dídùn sẹ́wà ni ẹ̀gún tó bẹ lára rẹ̀ ó lé lériwó ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti lò ó ọkùnrin kẹ́ ẹ sọ́ra dáadáa gbogbo gugigungi kẹ́ ẹ sọ́ gígùn kẹ́ ẹ má bàa gungi aládì ṣé ẹ ti gbọ́ òkú ayé lásán tó rìn lórí ẹ̀pẹ̀ ni o tó máa ń bẹ̀rẹ̀ lo wákàtí kan sí àwọn tọ́la yóò fún lẹ́kùn jẹ ìdí mọ̀ sọ yéyín ọmọ wọn kù mo ti lè bọ́ tàbí bá ti lọ tètè lọ ní ẹ má gbé lẹ̀ sádùúgbò tèmi o ẹ ní sórí ibú o ẹ gbé padà láàrin òní sọ́la. ẹ rí i pé mẹ́ra jiyọ̀ mi ìwà tẹ́ fa kiri ká bí bẹ́ẹ̀ kọ́ porogodo ayé lùlù ẹ̀ sì máa dó sí. ó ṣe eré ní ewu oníṣà kiri ká jẹ́ níbo èrú tẹ̀ dìgbà kiri kò kí jẹ́ níbo èrú. ṣé wọn ò ṣépè fún yín ṣé lórí ìyá ti tèmi lẹ́sẹ̀ kan fún tíṣà sí ẹ wo bí wèrè ó ṣe yín. It's okay, it's okay. We'll, we'll, we'll look for something. you shouting Ṣé ṣé ṣé mi èmi ló ń bú tẹ́mi ló mú múra sí. mi ò bú yín. ó ní ẹkú ṣe ni pé ikú gbogbo gbà wá. ohun tó ló ń le ohun rẹ̀ le. ó sọ pé pé máa ń máa ń gbà. ẹ wo bí ìṣẹ́jú díẹ̀ ló kù sí tẹ́ ẹ láàrin òní sọ́la ni porogoda yóò lùlù akirikọ́ gba ìjẹ rẹ̀ kí kó ṣe. bẹ́ẹ̀ yóò ṣiṣẹ́ fún mi gbà mí náà kó máa ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ ni o. akirika ń pèrè ẹ jẹ́ ká mọ̀ fúnra akirika ń péré ede ẹ̀dẹ́ ofe. ò fẹ́ akirika ń péré ẹ jẹ́ ká mọ̀ ọ́ fúnra. àwẹ̀ bó o e bá lọ. o ò fi ti bá ọ kí lomi. Ah, mi ò lọ́mọ jàre ah, mi ò lọ́mọ mi ò lọ́mọ ìdùnnú wo ló wà nbẹ wọn ti sọ fún yẹn pé èèyàn máa lọ èèyàn máa kú kí kí wá kí wá ni mò ń eré ìwé wo mo sá mi ò understand ṣé o gbà ó ṣe wà ó kèsà. wo mi ò lọ mo ti gbà ká mú kí n kú kí n bá máa kú ikú kòkó sẹ́ni tí ò lè pa ẹni tó ń jẹ́ aníkúlákó gan aníkúlákó kùtì tó mú ikú sínú àpò ẹ̀ báyìí ikú káwèrè mọ́bẹ̀ ó tún pa. bó o lè ṣe máa sọ̀rọ̀ bí aláìnígbàgbọ́ báyìí náà ohun tó hàn yìí ó táṣọ ń gbé nà ó báwo ló ṣe máa sọ pé òun lọ o ti fẹ́ give ọwọ́ park sam títì ó sọ pé òun lọ mọ́. ok till midnight for ẹ kí wàá ní mi ní prepare fún sí ṣé kó wá ká mi mọ́ bí tí ò dá ní ti midnight for ni nísìn àtijọ́ wà papọ̀ nísìn kó pa mí wà lérò kú mi gbé padà sílé ẹ̀dẹ̀ wà bí sinmi sí. o kí ni problem ikú ìwé o ló ń pa ẹ èmi ò tí ì lọ àmọ́ ah, wúfà kíkùn yẹn tó pa ẹ ó ṣàṣì dùrú and i'm very sure pé ohun tó ń wọ̀ yóò ta ṣohun gbé a máa rí yàn i want you to be optimistic about any situation mi láìkọ̀kọ̀ sẹ́yìn máa give up bẹ́yẹn. ọ̀rẹ́ ìbá ṣe máa rí yàn náà ni gbogbo ẹ̀kọ́ ló gbẹ fúrú yìí <sighs> oṣooṣo dẹ́ lójú pé yẹn ń gbàdúgbò. does that mean kò wá give up. ọ̀ kí wàá ní lajú. ok ṣòwe wọn gbàgbé pé bàbá fún èmi àti ẹni àfọ̀ṣẹ́ pé tábà tirẹ̀ nìkan lò fún and ṣòwe everything yìí wọ̀ká yìí ní ìhó ká máa rí yàn so má give up jẹ́ ká lọ jẹ́ ká máa lọ jẹ́ ká lọ wáyà máa rí yàn gbónú mọ́tò jẹ́ ká lọ. yàrá ti rí yàn láṣẹ máa lò o o bọ́n ṣe fún wa ó jẹ́ ká lọ máa kanlẹ̀ fúnlé àwọn èèyàn káàkiri nìkan ní kọ́ bọ́ta o ká lè wá lọ àṣẹ yẹn fún wa àbí ká lọ nu skul ká lọ já àwọn ọmọ gbé lábẹ́ tíṣà wọn. kí wàá là ń gba ká gbẹ́ni mo ti ṣe kán. kí ni fúnlẹ̀ jàre. wo sẹ́ wo wo wo wo ṣòyí kan tí mo sọ fún ṣòbí o kì í nígbàgbọ́ ṣòbí ṣe pé àti sọ̀rọ̀ àpẹẹrẹ lélẹ̀ ṣòyí pé dẹ̀wọ̀n ṣòrí dẹ̀wọ̀n lọ bá. ó yà wèrè sá mo mọ ọmọ yìí nà án ah, mo mọ ọmọ yín náà àwọn tí kò ń ṣe ọmọ ìyá ọmọ ìyá ọmọ ìyá àgbà tó ń gbé lábẹ́ igi níbi arúbí ẹkẹ lélẹ́yìí ni ah, ah. ah. ṣó mọ nǹkan tó ń ṣe ṣá. ó rẹ̀ ṣókí ó dà pé ọpọlọ ẹ ti lọ ọpọlọ ẹ ti gbálẹ̀ so torí pé o mọ ìyá yẹn sìn o o choice nínú kó mú yẹn kó máa lọ àbí kó kú ewu ló fẹ́ mú mú ẹ. wo o mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ṣe bá ń fẹsẹ̀ náà wà lọ́wọ́ ọ wà lọ́wọ́ ẹ wọ lọ wọ lọ ń sìn fi lò ná ọmọ yẹn kò èmi á lọ lò ó ah, ṣèbó rẹ ni wa ìbá jọ lọ ṣe ni hmm. àwọn onígbàwọ onígbọ̀wọ́ náà táwọn ò bá gbàwọ onígbọ̀wọ́ àwọn ò máa di nàná ẹntì tí ó máa di nuisance lójú ọ̀gbẹ̀rẹ̀ so tó bá lò fún sìn èmi wà mú wá fún mi èmi á lò àwọn gbàwọ onígbọ̀wọ́ nìyẹn. kò ní kò wo kò ní yọgbẹ̀rẹ̀ kò sí ní yẹ ẹni tó sọ jọ tó lọ kí ló kàn ra wo mọ́kàn tó wà lẹ̀ o oh, jọ fẹ́bi kọ́ṣọ́ oníkèmí lọ lò wọn ò jọ fún wa ni mọ̀ àti débi báyìí sì kó lọ báyìí tó sọ pé kèmí bẹ́ẹ̀ lọ báyọ̀ ṣùgbọ́n gbádùn ṣá. Eh, o mọ nǹkan tó ń sọ òkè tán bá múlẹ̀ táwọn èèyàn tó ń ibi tán bá ti múlẹ̀ tán bá ń sọ pé ikú wa àjọkú àwẹ̀ wa àjọgbà níbo ló fi yẹn sí. ọ̀gádé tó bá ti mọ̀ pé àjọ máa wà mí ìbàyẹn tó mi ò lè bẹ̀rẹ̀ àjọ lọ sókè mi lọ kọ́ pa èmi àbí ìyẹn ló pè àbí. Hmm, èmi ti already so what's the big deal. kò ń gìbọ̀ bẹ́ẹ̀. wo kò sí wàhálà gbàkí gba kò sí kò sí téèyàn kò sí kò sí ṣe kò sáìṣe mọ nísìnyí o ṣàmọ mo ní customize car o ṣàmọ bíi márùn nínú ẹ so pẹ̀lú àwọn nǹkan míì tó mọ̀ ìmọ̀ aṣàlàyé gbogbo ẹ̀ fún ẹ kí ọwọ́ ọ̀rọ̀ lẹ́yìn tó di kó tó di pé mi máa dágbére tí màmá bá tèmi lọ ìgbélé náà. o ní láti máa sọ pé máa wò lè ṣe kínní máa wò lè máa wò pọ̀ tí mo lè lọ ṣe. dàní kéèsì bá ti lọ wà lè wa mọ́tò fún mi o kàn máa sábìsì eléyìí sí nítorí two weeks ló kù tí sábìsì ẹ̀ máa dì ló dẹ̀ lè máa lò lọ. ìyá ti lọ ẹ kọ́ ṣàdúrà fún ìjọ bí lẹ́nu yìí mo ti bó ṣe wá yẹn. ọmọ ẹ ti kú ah. ti pẹ́ ti pẹ́. àfà kejì mi ló bí òun ló gbé ọmọ yìí sílẹ̀ fún mi èmi àti ẹ̀ la jọ ń gbélé kó sì wọn tó ṣe kó sì wọn tó ṣe kejì mi kì í ṣe àkọ́bí tó wà nílùú òyìnbó ni mò ń sọ yẹn ti ṣaláìsí tipẹ́ yẹn kọ́ ni mò ń sọ o àní àní kejì mi abilé kejì tó bí ọmọ yìí. ìyá wa kò sí ohun tó ń bẹ nínú ọ̀nà ìmàdìyẹ táṣà ń mọ wọn mọ ǹjẹ́ láti ìgbà tí ọkùnrin tó wá rojọ́ fún yín tó ti rojọ́ fún yín ǹjẹ́ tún rí. mi ò rí i. ọmọ yín ti kú mo dáràn wọ́n fi ọmọ yìí ra ìlẹ́kùn ni wọ́n fi rẹ̀ ìlẹ́kùn ni. mo dáràn kejì mi. nǹkan ah. tó wá ṣẹlẹ̀ pátá ó dàbí ìgbà tí ọlọ́run bá fẹ́ fi ìyà ẹ̀san hmm. tá a ti ṣe lẹ́bi jẹ ẹ rántí nígbà tẹ wà lọ́dọ̀ ìwà fáwọn àtẹ́tí tó lágbára púpọ̀ ẹ̀san wà <laughs> sori Adunni ah, mi mọ mo ṣe lè dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tó mm, mm, mm. you're such a wonderful person. Um, ó tiẹ̀ jẹ́ kí n mọ̀ lára pé mo ṣẹ̀ wá láti overseas láti wá join political party you know as a matter of fact I know how difficult it is but ó kàn jẹ́ kí n ní soft landing wẹ́rẹ́bẹ̀ aṣọ ńlá kọ́lé yan ńlá o ah thank you very much thank you very much a kì í dúpẹ́ ara ẹni ìwọ tí ẹ̀ sì dé bẹ́ẹ̀ náà ìgbà yẹn ló máa mọ̀ pé a kì í mo sàn ká mú kíkan má dúpẹ́ lọ́wọ́ mi ọkọ mi. Àdùnní Àdùnní wọ́n ti sọ fún ẹ times round number ẹ a máa pè mí lóko ẹ mọ́ yes mo ń tọ́jú ẹ and that is fine you know i'm a married man ẹ ìyàwó alárédè ni mo dẹ̀ ṣe tó jẹ́ court wedding ẹ o dẹ̀ mọ̀ pé ìyàwó mi wà very very instrumental sí uh, political career sponsoring and all of that eh, I can't afford to just jeopardize my marriage. Okay. Eh, me live a banú ẹ jẹ́ and mo dẹ̀ fẹ́ relationship mi àti ẹ kó on a very good note. Mm, mm, mm. So please. Ma, bínú. Má kó lé tó gbogbo yẹn ọkọ mi, má bínú. Àdùnní. Àdùnní. Sorry. Sorry. Àdùnní. Sorry. Eh? It was a mistake. Mistake Sorry. all the time. Ìdí tí mo fi sọ fún ẹ nísìnyí pé ó jẹ́rìí mi àti ẹnìkan ní ilé ṣe ń ṣẹlẹ̀ ni mo ṣe ń take account pẹ̀lú ẹ bó ṣe máa pè mí lọ́kọ ẹ láàrin àwọn èèyàn nìyẹn especially àwọn tó bá lọ mọ tó bá lọ mọ ìyàwó mi mọ́ mi. sorry. don't don't don't mess things up. i'm sorry can we go. mi ò láì mọ ẹyìn pariwo mọ ẹ it's okay. Uh, mm. I love you. <laughs> okay, Jabalo. Jabalo, mood me. Adunni, má bínú pé mo pè é ní pé pàjáwìrì ṣé o mọ̀ pé ènìyàn ló ń bẹ lẹ́yìn òrò tí òrò fi ń ké ènìyàn náà ló ń bẹ lẹ́yìn èèyàn tí wọ́n á fi ń pè ní àléèbá ìwọ ló wà lẹ́yìn àníkàyé tí ẹ̀rù fi ń bà mí ṣé o dẹ̀ wá mọ̀ pé ipò yìí èmi gangan ni ó tọ́ sí tí wọ́n fẹ́ kó sa gbogbo ipá láti jẹ́ kí ipò yìí jẹ́ tèmi. ẹ Àdùnní kò sí nǹkan tó ń bẹ nínú ìròmọ adìyẹ táwòdì ò mọ̀ ìyẹn túmọ̀ sí pé kò sí nǹkan tó wà láàrin ìwọ àtàní ìkàyé táwa méjèèjì ò mọ̀ sí. ṣé o lè wá mọ̀ pé a ní ìkàyé kò ní kọ́kọ́ fi ẹ́ ṣe a ní ìkàyé ó fẹ́ràn ìyàwó ẹ̀ gan-an ni o. ìwọ náà dẹ̀ mọ̀ pé a ní ìkàyé fúnra rẹ̀ ìyàwó alárédè ló ṣe dájúdájú o mọ̀ pé kò ní fẹ́ hot ìyàwó ẹ̀ gbogbo ipá àti agbára tó bá mọ̀ pé o lè sà tí ọ̀gbẹ́ni Fúnṣọ́ máa fi dé orí ipò ni kò bá wa sà torí pé ojú tọ̀rẹ́ mi ojú tì gbogbo wa là lójú tì a kì í sọ̀rọ̀ orí ahọ́n lásán a ti make plan already ká tó pé ẹ̀ ilé kan mọ́tò kan ó ti wà nílẹ̀ fún ẹ already bọ̀ tó bá wá rò pé à ń pọ̀ ẹni wọn ò ní kó mú bíbélì àbí kúra wà káfi búra ó máa padà ṣẹlẹ̀ ọbọ̀ tó máa pẹ́ bọ̀ tó lè wá bí Ṣàngó káfi búra àbí kakúkú múlẹ̀ oh guess nǹkan kan tí mo ṣàfẹ́ kó ṣe fún wa ni pé bí ọ̀gbẹ́ni Fúnṣọ́ bó máa ṣe dórí ikú bá wa ṣe. ìjà ọmọdé ìjà olókùnkùn ìjà ẹ wọ àgbàjà. ajá sí mi báyìí. ó ṣe ó ti kú dànù olófùfù ọ̀gbẹ́ni já máa lọ jọ. Mm-hmm. a sọ bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ ṣé o mọ̀ pé ìyẹn gangan ni iye ọmọlúwàbí tí ó wá rántí ìlérí tí ẹ tẹ́ fún ẹ nígbà yẹn kókó mọ́tò rẹ̀. This is small. Thank you. Kò Okay máa kọ́ ẹ kò ní pẹ́ rárá. ẹ Àdùnní inú mi dùn pé àmú lè ríṣẹ́ ó jẹ́ kí ìyẹn náà dẹ̀ ti wá mọ̀ báyìí pé níbi sáàkù tó wà yìí àti ń sọ̀rọ̀ ká má múṣẹ́ àmọ́ nǹkan tó wá ṣẹlẹ̀ báyìí ni pé torí pé gbogbo àṣírí kájọ ṣe yìí àfẹ́ jẹ́ kó padà wọ̀n sí ẹ̀dá alàyè kankan rárá torí pé nǹkan tó gbé bá ti dé kan kò gbọ́dọ̀ ríta mọ́. kò tiẹ̀ lè ríta rárá ẹ ṣe gan-an mo dúpẹ́ ibi tẹ́ sọ̀rọ̀ dé àti ibi tẹ́ sọ̀rọ̀ dé ó yé mi jù bẹ́ẹ̀ lọ nígbà tẹ́mi náà ní kó bára mi mi ìjẹ́ sọ̀rọ̀ ẹ̀ síta láéláé á jẹ́ pé ó dà wò. ó dìde múlẹ̀ sọdí gbogbo ilé ìta mú kò gbébi lára mú ẹgbẹ́ àwọn ọmọ lẹ́kùn ká gbogbo ara kí gbogbo wa ṣe ní. Allahu Akbar jàlá jàlá ìlú. màmá wa ọ̀nàrẹ́bù tẹ pàjọ kìnìún àná ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ òun ló lu ọmọ yín tó bá jẹ́ pé ẹ̀ pa ọ̀nàrẹ́bù yẹn lọ́jọ́ òun hmm. ó ṣeé ṣe kó rojú ráàyè kó tó àwọn ọmọ rẹ̀ bó ti tó àti bó ti yẹ ọmọ rẹ̀ kò ní lè wọ ẹgbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́kẹ́gbẹ́ tọmọ rẹ̀ wọ̀ òun ló ṣokùnfà tí wọ́n fi lu ọmọ yín ẹ wá gbọ́ kó tó di pé wọ́n lu ọmọ yín wọ́n ti kọ́kọ́ bá ọmọ yín ní àjọṣepọ̀ àjọṣepọ̀ ọjọ́ òun òun ló dọmọ tó wà lọ́wọ́ yín wọ́n wá fi rẹ ọmọ yìí wọ́n wá fi rẹ̀ yín lẹ́kùn ni. ìyá ṣe ti máa ń jẹ.

láàrin ọdún márùn-ún òun nílé jóná àwọn olè tún gba mọ́tò lọ́wọ́ mi ìjọ tó gba mọ́tò gbogbo owó tí mo fi ṣe bísẹ̀sì ló wà nínú ẹ̀. ìlànà kan. ojú méjì mi kejì mi ò farahàn mi ò fún mi rárá òkú ni mo bá gbélé. kò má fi mi lọ ọlọ́run bá fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ yìí pé ayé ilẹ̀ sàn wà ìjẹ́ nígbà tí ẹ níṣòro àwọn oníràn lọ́wọ́ síwájú ẹni tí mo dé fún ọlọ́wọ́ tó ṣe òun náà fún mi. tó ti òdì ojú òun làbúrò mi. Bàbí àti jẹ́yìn ọ̀la mi, òṣèyìn mi àti akọbí mi. Mo wà ló bàlá mi, èpo ṣàánú mi. Kìyé tọrọ jẹ, kìyé jẹ mi, kìyé jẹ ìbàjẹ́. ilé tú àwọn sọ àfọ̀dọ̀dọ̀ra lèmi lọ́wọ́ èmi èmi tọmọ mi fúlàní èmi twelve million naira mo máa kọ́ fún lọ́wọ́ five million ló fún ẹ̀yìn ìgbà yẹn ìgbà tó rí pò lówó yẹn ló tún fún ní another seven million nígbà inú wọn dùn mo ní mọ́tò òfin dáadáa. kò lè sẹ́ni tó lè ràn yín lọ́wọ́ nítorí ìyà ẹ̀ṣẹ̀ yín lẹ̀ ń jẹ ẹ má wà dẹ́nì kankan lẹ́bi o ẹ̀san ló ń ké o ẹ wá wo iṣẹ́ ọlọ́wọ́n ba ọ̀nàrẹ́bù tẹ pánjọ́ kìnínní àná ẹ wá ara ọ̀nà tọ̀tọ̀ tún gbà wá ẹ wá kún fún bẹ́ẹ̀ lọ́wọ́n ba gidigidi láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kẹ́ máa tọrọ àforíjì bóyá tó bá dijọ́ gbé dàrúkẹ́ mọ̀ bóyá ẹ rà á ọlọ́wọ́n ba gbà lọ̀rọ̀ kan tí Amara sọ fún wa tó wà a bit funny ó really sound ridiculous àbí bèbè ó ní àwa tẹ̀tí kà sí pé ọ̀rọ̀ ọmọdé ni eh, nothing serious ó ní Banji ní àwọn ò more than twenty people ní wedding ẹ̀yin náà wá surprise bèbè I told you now they don't know. Mm-hmm nígbà táwa náà gbọ́ àwọn ẹbí confused pé ah ah tó bá jẹ́ ti ọ̀rọ̀ ìnáwó ni o bíi pé ah a máa náwó sí bí a máa náwó sọ̀hún o kí gbogbo ẹ̀ lè wà òkè o maybe ó wà difficult ní side the groom ẹ kó má dàbẹ́ pé ah, àwa tiẹ̀ ti decide pé a máa take up a lot of um, financial burdens yẹn sọ́dà kò ní dàbẹ́ pé àṣewẹ́dì tó lárinrin <laughs> ṣé mọ̀ pé tiwa ó yàtọ̀ díẹ̀. ẹ wò ó mà ẹ jẹ́ ká ṣe sùúrù níbi tá a bá dé yìí sùúrù gidi gan la máa ṣe ṣe rí àwọn ọmọ yìí bó ṣe wù wọ́n náà ṣe máa ń ṣe nǹkan àgàgà àwọn ọmọ òde òní bó bá ṣe wù wọ́n náà ṣe máa ń gbé ẹsẹ̀ ijó wọn tó bá sọ wípé wedding kékeré làwọn fẹ́ ṣe ẹ jẹ́ ká fi wọ́n lè ṣe tó bá dẹ̀ ti wá change mind wọn pé àwọn fẹ́ ṣe elaborate wedding ẹ wò mà ìgbà yẹn gangan lẹ́yìn gan máa mọ̀ wípé àwa gan dúró tán ni. Yes. Ah, ah akùnlé atúnṣẹ́kù nìṣẹ́. ẹ tẹ bá ti sọ bẹ́ẹ̀ a kò feel pé ká step in. ó wà ókè ẹran yẹn kọ orílẹ̀ tóbi. <laughs> Ah, you know àwọn ẹlòmíì máa tiẹ̀ ń sọ pé àwọn àpà ló máa ń gẹrun báyìí Yorùbá people. <laughs> <laughs> ṣé ẹ rí ṣé bọ̀ bá lè joyin náà la fẹ́ ṣe àti wípé àwọn èèyàn bìlíìfù wípé téèyàn bá fẹ́ jẹun tí ò lè náwó síra ẹ̀ tó ń ṣàwọn síra ẹ̀ bí ìgbà tí ìṣẹ́ bólúwẹ̀ ẹ̀ múlẹ̀ ni torí ẹ̀ ni àṣẹṣe kó ṣẹ̀mọ̀ kó tẹ́ kó tẹ́ yín lọ́nà torí àbílí pé àlejò pàtàkì la fẹ́ gbà. Mm. dà ni wọ́n ká ja àjàtúkásá ni wọ́n. ó léwu fún yín láti parí ìjà yìí. tó bá kọjú sí yín kẹta tó bá kọ yìí sí kẹ tó bá wá kẹyìn nìkan tó tẹrù ara yín pa. oríta kò yé mi mọ́ tàwọn. ikú wọn lọ́wọ́ lẹ́kùn. ìwé ẹ̀jẹ̀ ń sùn kí ló ń ṣẹlẹ̀ sí wa báyìí ọlọ́wọ́. láriwo gbè láriwo gbè ní àbáyọ sọ́run gbangba. ó ti gbẹ́ ti gbẹ́ bẹ́ẹ̀ tí ìṣọ̀rẹ́ ẹ̀rọ ẹ̀rọ máa ń tí mo ti ń wá ọmọ. ṣé ní gbọ́dọ̀ wà lórí ìṣòwò kẹ́kẹ́ ìgbà máa tó fọ̀. tí mo ti ya ya ya kọmọrin tó dé. ó wà kíyàwó mi bímọ tó àtọ́mọ́ ó dẹ̀ mú wọn sọ́dọ̀ ọlọ́run. ẹ má jò ó dìjà ọkọ ọkọ mi tó pín kẹ́ ẹ́. àwa yẹ wa pòfo. àwa yẹ wa pàṣẹ. tológun ọmọ tọ́lọ́run palẹ̀. a tó fẹ́ pa ọmọ mi. mi ìfẹ́ kó lórí burúkú èèyàn ṣe mọ́ ṣé dandan ni ó sọ pé kò fi sílẹ̀. day your day make i dey my day stay on your lane má kọjá yẹ. wà á kọ̀lẹ́tà alẹ́ sílẹ̀ wípé torí ìtẹ́ pé wọ́n fẹ́ kí wọ́n pa àwọn ló ṣe kún nonsense types idiot post bastard. shut up. èdìdì àbáwọn ìyàwó wa ṣé wọn lọ́pọlọ ni àbọ̀pọ̀lọ wọn ni ò ṣiṣẹ́ tó. wọn ní àwọn ní ọ̀rọ̀ kan tó wá very important láti sọ fún un kódà wọ́n ní kí n fi alájọbí bẹ̀. tó o bá jẹ́ pé ta alájọbí ni tó yẹ kí n wà lórí ìjókòó. o ò ní sẹ́ẹ̀sì. èmi. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ kúrú mò ń sọ àbí mò ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ nítorí òkè àná. gbìyànjú sí count me out.